Ada ọpẹ́ fọ́nà ọba àlékún ìkẹ́ ọlọ́run orí ajé ẹjẹ tán ọlọ́run kó máa bá àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam àkírà pé a kú ìmúra ọdún àbí ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ká ó ṣàjẹ́ kí ọjọ́ náà ó bá a láyé ó bá a ní pẹ̀lú ayọ̀ àti àlàáfíà náà jẹ́ kan ọba náà. gẹ́gẹ́ bí àwọn púpọ̀ tí a ń bá lọ a ṣe àlàyé díẹ̀. Yeah nípa àwọn ọ̀rọ̀ tí a ń bá lọ ká tó wá tó ń ṣe àlàyé náà bá àwọn nǹkan tó ní kan ṣe pẹ̀lú ọdún ọdún ẹ̀dùn ìfọ̀jìnlá. èyí tí a ń bá lọ مفهوم كلمة التوحيد أي لا إله إلا الله وشروطها ونواقبها قلوا لا إله إلا الله kíni túmọ̀ ẹ̀ àgbọ́yé ẹ̀ kíṣì ni àwọn májẹ̀mú tó rúpọ̀ mọ́ àwọn gbólóhùn yìí tó jẹ́ pé a gbọ́dọ̀ máa rí lára ẹni tí ń sọ ọ́ kí sì ni àwọn nawaqiduha àwọn nǹkan tó já sí pé ó lè ba la ilaha illallah ó lè bàjẹ́ àwọn nǹkan tó lè ba ìsìláàmù wa jẹ́ àwọn nǹkan náà àwọn lè ta gbọ́dọ̀ mọ̀ lélẹ́yìn ká sì gbọ́dọ̀ ṣàbójútó ẹ̀ ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ kan ò bá mọ ìwà tó ń léwu tó lè léwu kó léwe ó léwu fún ọ kọ́dà ó lè fi parí fẹ́ pé ó ti wà ní ọdún parí ìpele parí ó kàn kú ìdánwò kan tó ṣe nínú àwọn òfin ẹgbẹ́ tó ń gbé kalẹ̀ pé bá ṣe léyìí ọ̀rọ̀ wa tún mẹ́sà kan ti ọ̀gá gbé sọ ọba nílẹ̀ mọ̀ tí o bá mọ̀ tí o bá lọ sí o sọ̀rọ̀ kan rẹ̀ nìyẹn ìyẹn ni pé ojúṣe ata jẹ́ mùsùlùmí ó ní ká mọ àwọn kan tó lè ba ìsìlámù wa jẹ́ ká mọ tó lè ṣe àkóso ìsìlámù wa àwọn nǹkan mẹ́ta gbòógì owó ló lè ba ìsìlámù jẹ́ alákọ̀ọ́kọ́ àṣírí kùlù akbar ẹlẹ́ẹ̀kejì. الكفر الأكبر إليك النفاق الاعتقادي أما طبيعتا هي جدا بس ثلاثية تبع جمود مثلا لا تجد ثلاثية وجمود مثلا èyí tó ti pàtàkì ní kẹ́yìn ẹgbẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kọ́dà báwọn yorùbá ti rí ẹgbẹ́ bí mùsùlùmí. àmọ́ táwọn yẹn máa ń wọ pé àwọn wòlíì làwọn eléyìí o àwọn ẹni ọlọ́run làwọn eléyìí o téèyàn bá jẹ́ mọ́tò lọ́dọ̀ náà ọba ó léwu fún yàn. sídàn àwọn nǹkan tó lè sọ̀rọ̀ dé káàkiri òun náà nǹkan tá à ń kàkàlẹ̀ yìí ká gbìyànjú ká jìnà sí ni ká má sí wọn. a ti ṣàlàyé méjì kan òun náà ni àṣírí wal kufur ó wá kó àdìlẹ́fà nífàákù. ó ní agbára púpọ̀ fọlọ́wọ́n bá kó láwọn abẹ́gbẹ́ o. àwa ọmọ èèyàn mẹ́ta náà la kó sí àwa èèyàn mẹ́ta náà ni wá. nínú kéèyàn jẹ́ al-mu'min kéèyàn jẹ́ al-mu'min kéèyàn jẹ́ mu'min ni. ìran àkọ́kọ́ nù ọlọ́mọ sà tó wá dẹ́rọ yìí. ẹlẹ́ẹ̀kejì inú àwọn èèyàn àlìkáàfèrè gèdèrí ọlọ́mọ tó wá lórí náà. àwọn méjèèjì yìí wọ́n fojú hàn bí a mùsùlùmí lẹ́nu yìí gèdèrí lẹ́nu yìí látara àwọn ọ̀sẹ̀ tó gbajúmọ̀. bí ẹ bá kábà rí ẹnu mọ́sálásí tí ń bá tó máa kàtí máa rùn sí lápè ẹ́ lẹ́yìn bá wọn lọ sí sọ́ọ̀tì ní gbogbo ọ̀sọ̀ ọ̀sẹ̀ kí lápè ẹ́ káfí lápè. àmọ̀pẹ́lẹ́ yóò ṣe Islam ẹ wá rí ìran kẹta òun ló wà ní láàmìnì ahùláhì wà láàmìnì ahùláhì òun ló burú ó burú káàkiri lọ láàmìnì ahùláhì wà láàmìnì ahùláhì àwọn mi àwọn ẹ wo sínú àwọn mùsùlùmí mo sì sí lára àwọn òbí wọn sí lára mùsùlùmí wọn sí lára káàtó ó kọ́ sí wọn àdàpé sí wọn ní kíni yìí àlùkùnà àfikò àmọ́ ìhàkíkọ̀ lẹ́yìn tí ń jẹ́ òdodo wọ́n fi àfitì ara wọn sí wọ́n fi àfitì ara wọn sí ẹ̀sìn kan nínú àwọn ẹ̀sìn méjèèjì àwọn tó wà fira wọn ti sí wọ́n fira wọn ti sí ọ̀dọ̀ àwọn tani ọ̀dọ̀ àwọn mùsùlùmí mùsùlùmí làwọn náà máa fira wọn wọn ò ní sàfihàn ara wọn sọ́dọ̀ àwọn káàkiri mùsùlùmí wọn fira wọn ó lè lọ́mọ́ káàkiri wọn pẹ̀lú alájà ó lè lọ́mọ́ káàkiri wọn pẹ̀lú alájì kọ́dà ó lè kéwú ó lè kéwú gboyè kọ́dà wọn lè wọn pẹ̀lú wòlíọ̀ ọlọ́ láwùjọ nínú àwọn mùsùlùmí. ama lódodo lọ́dọ̀ ọlọ́ọ̀ba mùnàfíìsì ni àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n o ọlọ́ọ̀ ni humul aduwu ọ̀ṣọ́dàrúhùn ọlọ́ọ̀ làwọn mùnàfíìsì ọ̀tá ẹ̀sìn ni wọ́n o ọ̀ṣọ́dàrúhùn ẹ ṣọ́ra fún wa ó wá kú àti tó wà ti fi mọ́ ó nira àmúkà ti mọ̀ wọ́n ọlọ́run ní ọ̀tá ni wọ́n o ọ̀tá ni wọ́n jẹ́ bẹ́yìn mùsùlùmí fàdàrú hàn fàdàrú hàn ẹ sọ́ra fún wọn ìtumọ̀ tó kún sábẹ́ rẹ̀ ni pé ẹni tẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ̀ wọ́n ẹ̀yin tẹ́ ẹ bá ti dá wọn mọ̀ ẹ sì lè ẹ sọ fáwọn èèyàn pé lágbájá o ẹ sì èsì o ẹ ó lákè ó jọ̀mọ̀ náà lóko ẹ sọ́ra fún wọn ẹ sì sọ àwọn míì náà bí aburú ọwọ́ wọn. sọ àwọn àmì tí ebi ń dáàmú náà fi sí mà ó pọ̀ púpọ̀ nínú àlùkò hálì kẹrì. sọ nígbà àwọn àpékẹta nìyẹn àwọn àlùmọ̀nà fi kún. àlùmọ̀nà fi kún ìgbà wo náà máa ń yọjú ìgbà wo náà máa ń jáde ìyẹn ni pé kí wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ ọwọ́ wọn ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí ọwọ́ ja Islam tó bá ti káàkiri pàtàkì Islam máa ń gbèrú rè máa ń gbèrú rè àwọn wa ní gbogbo ọ̀nà tí Islam yóò fi ní gbèrú àwọn máa sáná gbogbo ọ̀nà tí islam òfin ní gbèrú làwọn máa sán náà. ẹ sì bá àwọn mùsùlùmí kí làwọn máa sán náà gbogbo ọ̀nà tí islam olóògbé nìyí tí ó fi gbèrú làwọn máa sán náà. tẹ́ ẹ bá ti rí gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí pé gbogbo ìlọsókè rẹ̀ lọsódò rẹ̀ lílọ bíbọ̀ rẹ̀ lìtẹ̀kùn kẹlìmọ́tò lọ́hìn ní àlehùn nìyà pé gbogbo wàhálà tí ń ṣe láyé bóòlù islam ó fi jẹ́ pé islam ló lékè láwùjọ rẹ̀ mùmínì nù àmọ́ ọgbẹ́ tó máa ń sáré kí islam máa jáde wàláì mùnáfíkí ni tó bá fara lọ́sọ́ mọ́tò ní àmọ́ wọn wàláì wọ́n máa ń fara pamọ́ wọ́n dẹ̀ máa dìbẹ́ndì ara wọn pé mùsùlùmí wà àwọn tó máa jẹ́ àgbà wọn tó máa jáde síta wọ́n máa tako islam ní gbangba wọ́n dẹ̀ máa fi ilẹ̀ pé mùsùlùmí làwọn ọlọ́run ní homo àdóhùn ni ọ̀tá ìsì ni wọ́n o dẹ̀rú hom ẹ sọ́ra fún wọn o kẹ́ ẹ sì tó àwọn èèyàn lára níbi aburú ọwọ́ wọn kán wàá kó bá wọn yẹ pé nínú mọ́kà nínú mọ́kà kò sí mùnáfìkì mọ́kà à kò sí mùnáfìkì mọ́kà ẹ ẹ lè ní ọ̀kan mọ́kà lẹ́ẹ̀fi lè rí i pé ọlọ́run bá sọ̀rọ̀ mọ̀nàbìkì bo nínú mọ́kà gbogbo àwọn àyà mọ̀nàbìkì mọ̀dínà wọn ti fọ́ mọ̀dínà ni mọ̀nàbìkì ti bẹ̀rẹ̀ àwọn olókùnlẹ̀ mọ̀nàbìkì ni àwọn olókùnlẹ̀ mọ̀nàbìkì àwọn tí wọ́n pilẹ̀ mọ̀nàbìkì àwọn náà ni Yahudi àwọn náà pilẹ̀ mọ̀nàbìkì ló fi jẹ́ ti àwọn mọ̀nàbìkì tòní náà àwọn tí wọ́n pilẹ̀ wọn àwọn mùnáfìkì ni ó kàn jẹ́ fáwọn eléyìí òwò ọdún ìsìláàmù ju wọn ni yàrá tó wà bẹ́ẹ̀ àwọn mùnáfìkì àná tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ láyé ayé àdébà Muhammad àwọn wọnú Islam àmọ́ àwọn tí wọ́n pilẹ̀ mùnáfìkì lónìí àwọn ò wọnú Islam àmọ́ wọ́n wá ń tẹ́lẹ̀ àwọn wọ́n wá ń tẹ́lẹ̀ nínú àwọn mùsùlùmí láti lè fẹ́ da ojú ẹ̀sìn kulẹ̀ nítorí pé èròǹgbà kan náà ni wọ́n jọ ní o èròǹgbà mùnàbí kì í pé Islam máa lókè bẹ́ẹ̀ náà ni ó ti wà lónìí náà wọn fẹ́ kí Islam lókè àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà kẹ́nu wọn tọrọ nínú àwọn Yahudi nílùú Madina àwọn ni wọ́n ń ṣe alátakò fáwọn onígbà islam ìgbà tó kọ̀dọ̀ wọ́n yá gbogbo àwọn tó fi ń tara níbi àwọn tí wọ́n ń lò láwọn ọmọ lẹ́yìn wọn wọ́n ti gbà islam wọ́n á kókò sí ìbáwọn mọ́ wọ́n á kókò sí ìbáwọn mọ́ kò sí táwọn gbọ́dọ̀ ṣe àti káwọn náà darapọ̀ mọ́ islam wọ́n ti wọ́n ní islam eh? If you can't ok ọlọ́run sàmọ̀nà wa wọ́n ní ewu gan o ẹ̀ẹ́jọ jòkó báyìí ẹ̀ẹ́dì máa sọ̀rọ̀ Islam lọ́lọ́run ti ní pé tí wọ́n burú ju káfíìrì lọ gbàtọ́nà bá ń rìn àwọn mọ̀nẹ́fìkì nínú alukuhan ọ̀nà méjì ló gbà ròyìn wọn ó pa wọn àti gáfìrí wọn pa wọn pọ̀ ó tún wọn sọ ọ́ bòmí ó láburú wọn gan ju ti kèfèrí lọ. ọlọ́run ní ọ̀tá ni wọ́n bá òmìnira àdúrù ọ̀tá làwọn mùnáfíkì bá dàrú hàn ọ̀tá lọ́kùnrin lọ́ ọlọ́run ní ìnà ìnà ìnà lọ́ha جامع المنافقين ها والكافرين في جهنم جميعا ewu bọ́lá ti pa múnáfíà àti káfíìrì kọ́ ó England inna ha dájúdájú ọlọ́run ọba jami'ul munafiqin wal àti káfìrí àwọn yóò pa wọn pọ̀ ìwé ló pa wọn pọ̀ sí sí wọn ara àwọn ẹ̀rí tí sọ pé mùnàfíkì káfíìrì lò náà nù. bá wá fẹ́ sọ ìyá tó burú ọlọ́run innal munafiqin fi darki asfal minan nar ẹ̀ ráwọn mùnàfíkì lóòótọ́ àápa àwọn àti káfìrí àápa àpọ̀tún lọ́jà náà mọ̀ àmọ́ mùnàfíkì ìsàlẹ̀sàlẹ̀ náà láwọn ibi tí wọ́n ti ní agbá ìgbà láwọn tó wọ́n sí. ìyàn ọlọ́kùn sálọ náà wá ọlọ́run tó kó ṣe àfihàn àwọn mọ̀lẹ́fì tí mùsùlùmù yóò kó bá fi wọ́n hàn dídé bí wọ́n hàn díẹ̀ díẹ̀ tó dídé bí wọ́n hàn wàláì dídé bí wọ́n hàn. ìyẹn ló fà á nínú Al-Qur'ani Karim ọlọ́run kalẹ̀ fáwọn mọ̀lẹ́fì tí ó fún wọn súra ní onísúra tó ní mọ̀lẹ́fì súwátù munafikun lára àwọn súra alukuhani karim tó sàlàyé munafiki súwátù munafikun náà jẹ́kan ibẹ̀ ló ti sọ̀rọ̀ abdullahi bunu ubayi bunu salul ibẹ̀ ló ti sọ. nígbà tí wọ́n jọ jáde lọ sójú ogun wọ́n ra pé àwọn sẹ́yìn هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا kẹfẹ àwọn àwọn abúlé ìbúrò bá ìbúrò sàlù àgbà ni wọ́n jẹ́ nínú àwọn yẹ̀wù ní Madina àmẹ́nu wọn tọrọ mọ́ kọ́dà àwọn ọmọ bíbí inú wọn ti wọlé ìsìlámù ọmọ tó náà bínú ó ti wọlé ìsìlámù ọmọ rẹ̀ ti gbó dédé ọmọ rẹ̀ gbó dédé gbàtà wọn ipá wọn lágbára mọ́ ẹnu àwọn òtọrọ mọ́ àwọn àwọn àwọn islam wọ́n fẹ́ẹ́ da islam mú wọ́n fẹ́ẹ́ eré àwọn mùsùlùmí wọ́n fi gbára wọn wọ́n fẹ́ẹ́ di sọ islam. ìgbà tí wọ́n á kóra wọn jọ wọ́n wá pe àwọn tí wọ́n ní owó ó pe àwọn tó lówó náà Màdínà táwọn náà ń fara táwọn náà wọnú islam gẹ́gẹ́ bí mùsùlùmí bí wọ́n ṣe mùsùlùmí ó wá ní ọmọ tó ṣẹlẹ̀ ọmọ ìfẹ́ gbalímọ̀ alọ́wọ́ ni o ká nọ́mbà wí ká nọ́mbà wí ànábì ọmọ báyìí ba ọmọ yẹpẹrẹ yẹn ọmọ yẹpẹrẹ yẹpẹrẹ nípa ní Muhammad torí pé ibi tó ti jáde aláìní wọn ní ọmọ yẹpẹrẹ yẹn ó fẹ́ gba ilé máa lọ́wọ́ ni à nígbà á lè jáde ni àmọ́ táwọn ṣe ni pé làtún fi kú àlá man inda rasulillahi hatta tanfaddu. ṣé láwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn tí wọn ò lówó tí wọn ò lóúnjẹ jẹ sẹ́kọ̀ àwọn là ń fún àwọn là ń fún wọn lóúnjẹ ẹ má fún wọn lóúnjẹ mọ́ àwọn tí wọn ò rí légbé sẹ́kọ̀ àwọn là ń fún wọn légbé ẹ má fún wọn légbé mọ́ àwọn tẹ́ ẹ máa ń fún lọ́wọ́ nínú àwọn ọmọlẹ́yìn Muhammad tí wọ́n ti ń bá sí ara wọn ẹ má fọwọ́ nìkan mọ́ kálẹ́tọ̀ yìí mùsùlùmí ló pẹ́rẹ́ o kí ló wá sọ kí ni rí nìkan lẹ́yìn àtẹ yàtọ̀ jù tẹ́ bá fi ara ni wọ́n tí wọ́n rón jẹjẹ tí wọ́n rásọ wò tí wọ́n rí bi gbé tára bá ni wọ́n àtẹ yàtọ̀ jù wọ́n wá sùn kálẹ́yìn Muhammad destroy àwọn ẹ wo àti tó lágbà èròǹgbà àwọn ẹni pé wọ́n fẹ́ tu bọ́s náà àwọn náà ti fara hàn tó ṣe mùsùlùmí àwọn eléyìí àgbà ni wọ́n bá ẹnìkan wá ń bẹ nínú níjọ tí wọ́n ń yìí tó sọ̀rọ̀ yìí ẹnìkan bẹ mẹ́ ọmọ ìkiri òun jẹ́ ọmọ tó dó dáadáa àmọ̀ mi àmọ́ ọmọ kékeré mi ó wá sọ̀rọ̀ yìí wọ́n kó jọmọ kékeré wò ni eré ìwà lọ́sọ́ ní Muhammad ó ní tí wọ́n sọ yìí o kọ́dẹ̀ tó lídìí wọn Abdullahi nàbúrò òkà yìí múlò sàlẹ̀ alẹ́bí ló tún lójú ọmọ yìí ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀fẹ̀ wa wọ́n fi Abdullahi wa sáà méjì tún lọ́kọ̀kọ̀ àti tó ọba rẹ̀ bá ti hàn wọ́n lọ sọ báyọ̀ sọ báyọ̀ sọ báyọ̀ sọ báyọ̀ ó ní wàlláhi sàlẹ̀ yọ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ kí ló tó wá kù nínú ẹ̀kọ́ tá anẹ́bí kan fi kọ́ àwọn fún mi pé kí ni bá ti ní wà láyé wọn sọ́dọ̀ ìgbàgbọ́ anẹ́bí gbàgbọ́ kí ló ń pa wọn sí ẹ̀wọ̀n kan ah yóò bá máa dúró àti o yóò bá sì mọ ọ̀rọ̀ púpọ̀ tí ẹ rí ọ̀tá tí wàá fara hàn ó burú jù bá fara hàn lọ wọ́n lè kọ́ ìsìnyàn ẹ wo ẹ wo ẹ wo ó ṣe kírìkì anẹ́bí kan ní kọ́rọ̀ ẹ wá wọn tí ń gbangba òun kan iná òun náà ló sọ ọ Aisha radiyallahu ta'ala anha tó láìsà ti dìnnà níjọ́ lọ́lọ́run bí kíá rẹ̀ ẹ mọ tó bẹ ṣe ni ó fẹ́ gbé sọlẹ àná Muhammad ló fi jẹ́ pé àwọn mọnàfíkì àwọn tí wọ́n bá gbé ẹsẹ̀ lọ́wọ́ wọ́n ba personality wọn wọ́n bàjẹ́ lójú ìlú láì tó wọn á ní jẹ kankan mọ bó ti ṣe nù òun lẹ́gbọ̀n ara àwọn ọmọdé fi láyé wọ́n máa fẹ́ fẹ́nu sáàtà àwọn àfáà tún náà àwọn àfáà tún máa dúró dédé tí wọ́n fẹ́nu sáàtà wọn ẹ wo owó wọn tó ti báyìí o àwọn nǹkan pé pé ìjọba ènìyàn lè jí kó wọ́n ti lò tọ́ èyí wọ́n á ní wo pé ní a tẹ́lẹ̀ yìí rọ́kọ̀ bẹ́ẹ̀ sì ni ìjọba ènìyàn lélẹ́yìn àwọn ẹ̀sán anábì ọlọ́wọ́ bá àwọn tó wọ́n lẹ́sìn sínú àwọn àfáà tó ká sáà ẹnìkan ládùúgbò ọjọ́ kan ara àwọn ẹbí díà náà ni o ó ráfà kan àfà súnmọ́ ẹ̀rọ náà náà sàmúrẹ̀ ó wá kúnlẹ̀ ń kí àwọn kan ní wọ́n kúnlẹ̀ ó wá pe ẹnìkan ó ní wò àwọn tẹ̀ ń tẹ̀lé nù o àní wọ́n bá ti yín jẹ́ wọ́n bá ti yín jẹ́ òun kúnlẹ̀ fáwọn àbáyé lọ́kọ́ lè sàfihàn ó sì fi dáwọn ẹkúnlẹ̀ fún wọn kẹrọ àníkù ìwé ilé ìlú òjò dédé bẹ̀rẹ̀ fọ́nà kó sàmà náà wá tọ̀ ní ṣókí ọ̀rọ̀ mọ̀nẹ́bí kẹ́ bá ti sọ tààrí fún wọn níjà níjà ìjọ wọ́n ní هو أن يظهر الإنسان الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر ويبطل ما يناسب ذلك كله أو بعضه ẹni tí jẹ́ mùnàfíkì yóò fi hàn fáwọn èèyàn agbọ́lọ́ngbọ́ agbànábì gbọ́ agbàkùránù gbọ́ àlùkìyàmọ̀ àgbà gbọ́ kọ́dọ̀ àwọn màláìkà àgbà wọn gbọ́ wọ́n sì àfihàn ẹ̀ báyìí fáwọn èèyàn àmọ́ wọn wọ́n ti tapọ̀ nǹkan wọ̀nyí. àná léyìí tó kí àjọ dáadáa nínú àwọn fẹ́ pé monastic dx ni wọ́n ní àwùjọ yìí àbíbù jẹ́ kan mẹ́ àbíbù mọ́tà. ó jẹ́ kan nu wọn tí ò bá lè jẹ́ ẹ̀rọ yìí fún wọn òun náà sì jẹ́ àwọn tí wọ́n gbé lérí tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́lẹ̀ abẹ́lẹ̀ ló ń pè é tá a bá bẹ̀rẹ̀ sí máa àpẹẹrẹ kọ̀ọ̀kan wá nínú àwọn àpẹẹrẹ mọ̀nàfíkì ẹ mọ̀ rí ẹ rí fáwọn àfáà náà fún mọ̀nàfíkì jù àwọn tó pọ̀ ní mọ̀nàfíkì àwọn àfáà ni àwọn àfihàn bí díà wọn ò ní kan ṣe wọn ò lẹ́sìn sí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfáà lẹ́nìí wà láìlẹ̀ àbí táwọn táwọn anábìjì ẹ̀kọ́ káwọn sọ̀ ábà ó dé táwọn àfáà lélẹ̀ àwọn àfẹ́ sílé àfẹ́ẹ̀sì ta ni fẹ́ẹ̀sì wọn mọ̀ wọ́n láyéláyé àwọn ilé ìkúṣẹ́ bẹ́ẹ̀. ìyẹn ló fà á lọ síbi àwọn ọwọ́ àwọn mùnàfẹ́kìn wọ́n ìfáàtìhìn àwọn ìfáàtìhìn àti àwọn ìròyìn wọn. iṣẹ ọwọ́ wọn ìrìn wọn àwọn tẹ bá ti kó serú kan báyìí á iṣẹ mọ̀nàbí kí ló ṣe wọn kò tó lálàyé nù ọ ó lálàyé nù ọ kìí ṣe gbogbo ẹni tẹ bá rí tó kó sínú kìíní ilé àná ọwọ́ mú ọ kẹ gẹrẹgẹrẹgẹ mọ̀nàbí kí lè yìí wọ́n ti sọ fún wa àti gbọ́ ní Fatima. Láà, sọ ẹ jẹ́ ká ní nǹkan àwọn afẹ́sìn wọ́n lé sakúlùmọ̀ wọ́pọ̀ á kúfúrí káfírọ̀ nínú hajj alùsùnà ni o kìí ṣe gbogbo ẹni tá a bá rí kó sínú kúkú báyìí lápẹ́ kébèrè òun láfi padà yanjú ọ̀rọ̀ wa òun láṣọ kan yìí bá tọ́ ọmọ náà tán òun láwa ṣàlàyé àwọn nǹkan àwọn ṣòro tó àlùmọ̀ náà nínú ìwà ọwọ́ wọn a ti ṣàlàyé bí àwọn mímẹ́ ẹ̀dẹ́gbọ́n kó sínú kúkúrú nínú rẹ̀ ní al-istiza billah wa bi rasulillah wa bil qur'an. kéèyàn máa fi ọlọ́run sí yẹ̀yẹ́ ẹ pàṣẹ oúnjẹ jọ kéèyàn máa fi ànábì sí yẹ̀yẹ́ kéèyàn máa fi al-qur'an sí yẹ̀yẹ́ ìwà mọ̀nàbìkì rẹ̀. ẹ̀wù lónìí gbogbo àpèjú ìta fún àwọn ẹ̀wù náà fi àlùkò àdìsẹ̀ jù wàláì àwọn àfáàní wọ́n mú àlùkò tẹ̀lé wọ́n á hàn àyàkò hàn wọ́n hàn wọ́n á hàn lórí kejì àtòríkòjì ẹ̀wù ìbàjẹ́ wọ́n hàn á ní àyà yìí o àbúrò ẹ̀ fi ṣe o ẹ̀ hàn ní ni wọ́n fẹ́ kẹ́yìn ẹnìkan náà àti ẹnìkan nù gbé wọ́n lè gbé yá àti látòdì kò jù wọ́n ń fi àkọ́ àti tèyẹ́ ju. àbí kán ní ọyẹ háyà yìí kẹ wá hàn láwọn ọ̀nà ìgbà tí ọlọ́run ọba ò fi hàn tọ́lọ́run fi kọ́. iṣẹ́ àwọn mọ̀nà ti kí nù. àwọn àbá ló kó sílẹ̀ ìjọba ìjà tara wa àwọn tí wọ́n ò ní kan ṣe ilẹ̀ ti ká wọn mọ́ ilẹ̀ ti ká wọn Abdullahi mọ́jọ́ kìnìún àná ilẹ̀ ká wọn mọ́ bí bí islam ṣe rí kọ́ nọ́mbà ìsìnkú islam àmúgbà tó lọ fẹ́ sànú ọlọ́run kí islam kí islam máa kájọ yìí rẹ̀ máa wá ìgbàkátọ̀ sí ìmọ̀ kájọ àbọ̀ islam tí wọ́n ń wá àwọn tí sọ islam tó ń jẹ ìgbàkátọ̀ islam ń dé kò kọ́ atọ́lọ́fẹ́kọ̀ yìí rán ayé àdàrú ni òun náà ti ń takò islam lójú èjì torí pé islam wọn ò fẹ́ amúnisìn tí yẹn bá já fáwọn oníkẹ́yẹ mọ́ nífẹ̀ẹ́ lọ́wọ́ ọ́ nífẹ̀ẹ́ fẹ́ lọ́wọ́ ni. tọ́ba jẹ́ àfa o tọ́jà pẹ́tọ̀ ọ̀rọ̀ ayé mi ìmọ̀ tọ́jà lẹ́jọ́ pé ẹ máa kọ́ àwọn ọmọ kéwú ni o àbí ẹ báyìí a máa fún iná sálárì owó oṣù ọ̀tọ́nú. abdulkul sidik ìgbà tó jẹ khalifa ẹ̀ kọ́ni ni sẹ́tọ́ ní ẹ̀gbọ́n ẹ̀ jòkó ni o ẹ̀ tọrọ alámọ̀rin mùsùlùmí ọ̀rọ̀ nílànà kó wá o bí ìgbà fẹ́ wà lọ́fíìsì lẹ́sìn gba sálárì fún wa. sọ àwọn àfáà yìí kí n tó ṣẹlẹ̀ sí àwọn Abdullahi bínú Ubayi bínú Salulu òun ló ṣẹlẹ̀ sáwọn náà bí ìsìláàmù bọ́n ṣe bá ìsìláàmù wà láì kìí ṣe ìsìláàmù àdé Muhammad àwọn olómù ìsìláàmù wọ Nàìjíríà àtàfíkà lápapọ̀ wà láì kìí ṣe àwọn kìí sọ àwọn àfáà mẹ́mú islam wọ nàìjíríà ẹ lọ ka Awọn àwọn àwọn oníjẹmọ́ àwọn oníṣòwò ní ẹ lọ ka tàn islam ti wọ nàìjíríà àwọn oníṣòwò ni ẹ dákun ó dàgẹ́ bí ọmọ náà ni àwọn tán wá ń di òfì ọmọ ìjọrin ti ń ṣe ti mọ́tò tó bá dèkó kí ni wọ́n ń <laughs> àwọn àwọn lùnú. àbá làwọn nwoke pé ẹ̀rọ kí ló àwọn tí ó kọ́ wọn gbogbo ó ti háyà sí lérí irú àwọn tó ìsìlámù wọ nàìjíríà nìyẹn wọn ò mọ tí jẹ́ ìsìlámù ẹ kírun lásìkò bá tó wọn kírun bí ọjà wọn ìsìlámù ti wọ nàìjíríà lélẹ́yìn ìgbà yẹn ń dá lélẹ́yìn lélẹ́yìn àmọ́ gbà tí ọlọ́run ó ọlọ́run ká gbọ́ yé ìsìlámù máa ń yé àwọn yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn àfa ń rí i pé áà wàhálà ti rí o àwọn tó nìkan ṣe nù àwọn àfa wọ́n ń bá ìsìlámù yí ìsìlámù ìsìlámù ṣe ti àlónìí àgbọ̀yé bó ṣe dé àwọn náà wọ́n ń lágbọ̀yé yẹn àmọ́ àti wọn pé ìsìlámù náà wọ́n fi ń jẹun wọ́n ń lo àwọn èèyàn àwọn èèyàn ni wọ́n ń lò irọ́ ànígbà àwọn lẹ́yìn tó mọ̀ tako sunna ànígbà Muhammad sallallahu alaihi wasallam so àwọn lẹ́yìn tó fi alukuhan ayé alukuhan náà fi ti yẹ̀yẹ́ ìgbà mi wọlé lórí ayé hàn ẹran ya ti àwọn mùbínú mùbínú tí máa ń bẹ́ńbẹ́ ẹ̀bùn lójú. kò yí àwọn èèyàn o ẹ sàwọn ń gbọ́ pé ẹ̀bùn mùbínú lójú ìyẹn pé mímu tó wà ń bẹ̀rẹ̀ ẹ̀bùn lójú wọ́n á fún gbàgbàgbà tó bá ẹ̀bùn lójú ni wọ́n wá kọ̀ kan sínú rẹ̀ wọ́n lè han àwọn méjì tó fẹ́ kọ́yà ìyàwó ń jẹ́ kíní ń jẹ́ Deborah ọkọ ń jẹ́ Diego eh. ó wà kí ìrìnàjò àwọn níbi mùbí ìfí àkọ́ àti ìdí ìlú wàláì Saudi Arabia ni wọ́n ní mínísítì kan tí mo gbé yìí wọ́n bá fi lè mú yàn wọ́n pààyàn wọ́n ní mínísítì kan fún ni wọ́n bá fi lè mú ọ tọ́run sí tọ́run bọ́yà kọ́ àrùn lójú wàláì wọ́n mú ọ ni wọ́n kọ́ ọ ní stage ẹlẹ́ wọ́n kàyọ̀ fún àwọn sáhírù àròkù náà wọ́n kàyọ̀ mọ́ ìlú fi àyàpá ní àti mú àpẹẹrẹ tó pọ̀ wá níjẹ̀ ẹ̀jọ́ ibi bá ti máa ń ṣe ilé àdúrà ilé àtẹnẹ ẹlẹ́rìn àbájáde ẹlẹ́kún ìwà mọ̀nàbìkì ni o. bákan náà nùwà صب الله وصب رسوله wá tẹ̀sídìrí hùmà ẹ̀bú ọlọ́run tí wọ́n ti bu ànábì ọlọ́run àbí kí wọ́n pe àwọn méjì nírọ́ àwọn mọ̀nàfíkì wọn nírọ́ ọlọ́run pa. lónìí ó nira fáwọn èèyàn nínú àwọn tó ń pera wọn láàfáà tó ti jẹ́ tó ti wù ní sinimá náà bìkì ó nira fún wọn láti sọ pé irọ́ ni kùránì ń pa ó nira fún wọn o wọ́n wá gba bí wọ́n wá gba bí hadith anabi wọ́n gbà wọlé wọn ò gba hadith gbọ́ wọn lọ́wọ́ gba hadith gbọ́ wọn ò gba hadith gbọ́ o aláì ló fi jẹ́ pé hadith hadith náà lè gbàgbọ́ wọ́n á lọ fún wọ́n á lọ mú kọ́ńdà tó wá fúnra wọn. ẹ fún sọ bẹ̀rẹ̀ pé àwọn mùsùlùmí àwọn yẹ̀húdì náà sọ̀rọ̀ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ Islam àwọn níbà àgbẹ̀dọ̀ sí àwọn mùnáfíkì lónìí àwọn wọn Islam o àmọ́ wọ́n ti lu àwọn mùsùlùmí ni wọ́n ń lò nínú àwọn mùsùlùmí ni wọ́n ń lò àwọn wa pé irọ́ ni irọ́ làdí ti ń àmọ́ wọn ò lè sọ kàn hadith wọn hadith wọlé o wàhálà ń sàn sàn yìí fọlọ́ fúra tẹ bá sọ bí ọ̀rọ̀ wọn dáadáa ẹ rí i pé wọn gba wọn gbà gbọ́ hadith gbọ́ ló fi jẹ́ pé àwọn ìlànà táwọn ti ń pé hadith ó yàtọ̀ sí ìlànà àwọn àbá mùsùlùmí tí wọ́n tó sọ nínú hadith àbí wọ́n jọ ipò hadith wọ́n kèé ṣe mọ́tínù náà bí wọ́n fi jọ ipò hadith kèé kí nìyí kèé ṣe mọ́tínù ìtọ́pẹ́ ní mọ́tínù òun ni ọ̀rọ̀ tá a nẹ́bí sọ gangan èyí tá a máa ń ka òní káni kọ́lá rasulullahi sallallahu alaihi wa sallam mọ̀ngọ̀sánà falẹ́sàmìnà mọ́tínù nù eléyìí ò jọ́ fi jọ ipò hadith èyí tí àwọn afá mùsùlùmí kan tí wọ́n panu pọ̀ lélẹ́rí látàná pé àmọ́ gba àmọ́ fi gba àdìsí wọlé àà níbi gba àdìsí wọlé ìsìnàdù ni ìsìnàdù ni làwọn afá mọ̀ pé alìsìnàdù mìnìkàsọ́ ìtòhádì alùmà nínú tọ́lọ̀ wọn fi sa àlùmọ̀ ilẹ̀ sà tí ò fáwọn ọjọ́ míì òun náà ní ìsìnàdù wà lọ́wọ́lá ìsìnàdù bí ẹ bá sọ lá ìsìnàdù ni táwọn afá ike kalẹ̀ lẹ́kọ́lá máa ń ṣá à máa ṣá à kálukú bá máa ń sọ tó bá wù mí ẹ̀sìn lónìí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni àwọn bíbí ayé òfà ti dá láti ẹ̀sìn yìí nǹkan fi ń dọ̀ ẹ̀kọ́ àdìsí mi àmọ́ àwọn mùnáfíkì inú àwọn táwọn mùsùlùmí àwọn tí wọ́n ń rò àwọn agbé pírísìpù mi kalẹ̀ pé ká tó lè gbàdìsí gbọ́ gbàdìsí lálàáfíà ẹ wò ó pé tó bá la ka ìmúná. هم الذين يقدمون العقل على النقل làákàyè wọn ni wọ́n kọ́ gbọ́lá fún tó bá ti bá làákàyè mu ẹgbà wọlé tó sì bá ìjọba lọ àbí èèyàn mu tí ò bá ti bá mu ẹ má gbà wọlé. tẹ́lẹ̀ iná ti ń jọ ìfàdí táwọn náà sọ wọn sọ wọn di mọ̀ádìsì tí wọ́n á sọ ká ló fún wọn Albani ta fún láti ẹ̀kọ́ tó kọ́ mọ̀ yìí tí ọmọ ni tí wọ́n sì ẹ̀sán ní pẹ́tọ̀ ẹjá wa abẹ́ yẹ ni tí mo sọ pé àwọn tó mọ̀ ẹ̀ pé àdìsí ni o àdìsí o ni. wàláì ìlú yorùbá wọ́n wàláì wọ́n ta ló fún ta ló fún lásán tó ní kó mọ sọ ìwà àdìsí tó ní kó mọ dùn ìfà àdìsí. ọlọ́run sàmọ̀nà wa o wọ́n bèèrè lọ́wọ́ bíi ní báàsì bíi ní báàsì rahimahullahu ta'ala àgbàfà sáwùdí ni o òun ni àgbàfà kẹrin bàbá àfà súnmọ́ sí rí àgbàfà sáwùdí lásìkò tiẹ̀ òun àgbàfà tí gbogbo òlú mọ̀ tí gbogbo ayé mọ̀ pé àgbà àbá sáwùdí lásìkò tiẹ̀ sálẹ́tọ̀ ọ̀hún bìnnìbáàzì ni wọ́n á béèrè ọ̀rọ̀ rẹ̀ àwọn gbọ́nu hadith àná Muhammad tí ọlọ́run ọba láàrin ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọdún kọ̀ọ̀kan sẹ́ńtírì kọ̀ọ̀kan ọlọ́run ọba máa bí àwọn èèyàn jáde yóò bí àwọn kan dìde nínú àwọn mùsùlùmí wọ́n máa ṣe tẹ̀dídìdù ẹ̀sìn ọlọ́run àwọn súnà táwọn yẹn ti gbàgbé wọ́n ti tẹ̀dídìdù ẹ̀. wọ́n máa bèèrè lọ alibáni bìnnìbáàsì pé eh, táyà lérò pé láwùjọ ti wà yìí ta ni lásìkò ti wà yìí ṣẹ́kọ́ ọlọ́run làgbàfà tó bá lóhùn ni wọ́n ní gbìyànjú àmọ́ àwọn àfà yìí wọ́n mọ ta ni sálàdà ta ló ní mọ̀ kó mọ̀ sí lágbájá lọ àbá alalibani ni o alibani ni bínú bá ti dapọ̀ alibani èsì lọ́wọ́ o ẹ́ yúróòpù ni ọmọ èkó alibani èsì lọ́wọ́ wa àwọn àfáà ìwà òkú ni bàbá tiẹ̀ mú tí ìbá tiẹ̀ múra mi jẹ́ mú àwọn tẹ́fẹ́ àwọn yẹn mọ̀ káfà ni wọ́n ní mú jẹ́ lù wọn kí n gbọ́ láì fún wọn ìgbà tí èdè kí èsè bò òun ni òjò lè mú òfèmí ni ò lè mú Fauzan àtàwọn àfáà mi náà bíi Ali Sheikh àhùn Albani ni bẹ́ẹ̀ ni gbogbo ayé ẹni gbogbo ayé bẹ́ẹ̀ kọ́dà ní mísírọ̀ wọ́n gbà bíi Albani ni bẹ́ẹ̀ yóò bá ti mọ̀ yàn kí ẹ bá kàn ń kúrò lásán àbí kí ẹ mọ̀ mọ̀ fálùmọ̀ kí ẹ kí ní kọ́mẹ́tì náà kí kọ́ mẹ́tì náà tó <laughs> wọn àwọn tó bá rí oko mẹ́tì kọjá àwọn máa wo ọkùnrin pé ẹ ọkùnrin tó náà o. tàbí dr sarafuti ó ń sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ kan àbíbù yìí ìtàjú sọ pé kí ló ń kọ́ ẹ mẹ́tì náà kẹgbà dọ́kítọ̀ kí lè lọ dọ́kítọ̀ lélẹ́ èmi bàtẹ́ fà kí bàtẹ́ fà borí dọ́kítọ̀ wa ní <laughs> ẹ̀mẹ́lẹ́ pé ọmọ yóò sàtò ah wọ́n lọ́bẹ̀ wò lọ́bẹ̀ kọ́mọ́ kọ́mọ́ gbà wò tẹ̀ nígbà ọ̀ oníkìlẹ̀ ń gbà ń bẹ̀ káì káì jíjẹ́ òṣèṣe nu ah kẹ́ńgbà ọmọ ee wàláì kẹ́ńgbà òṣèṣe gbogbo bá jẹ́ ẹ̀kọ́ tí èsì ń gba sàtífíkẹ́tì yóò sòrò pé ó sòrò bá báà ń fún yẹn ni ẹlòmíọ́ ẹlòmíọ́ ẹlòmíọ́ lọ́dún ẹfẹ́tẹ́ lọ́dún ẹfẹ́tẹ́ wà láìkò ní ìgbà wọ́n á jòkó lé ìkílẹ̀ nǹkan yunifásitì kí ni wọ́n ń kọ́ yunifásitì tó wà tí òkọjá mẹ́rin tó onílọ̀rọ̀ àwọn àdúgbò yìí wà láì. kò tẹ́ ẹ bá ti rí ẹni tí ń pe anabi sallallahu alaihi ti ń pè nírọ́ nínú òṣèṣì mùnáfìkì lára àwọn wà iṣẹ́ tẹ̀mọ̀ yìí lára mùnáfìkì wọ́n mọ̀ kọ́lọ́ nírọ́ wọ́n mọ̀ pàlẹ́bì nírọ́ àmọ́ kò rọrùn fáwọn eléyìí tí wọ́n nírọ́ nìkan nípa but mùsùlùmí bá máa ń ronú mùsùlùmí bá máa ń ronú ẹ padà rí pé àwọn eléyìí hadith àti alukuhani kẹrí kẹrí bákan ni wọ́n wọ́n ti tako àdìsẹ́ lẹ́yìn ọ̀hún atako kuhani òní ọ̀pàdà tako tó ẹ mọ̀jẹ̀ àwọn ẹ̀fà níbi nírọ́ mọ́ káṣí mọ́ pọ̀lọ́ ọ̀bà nírọ́ lára àwọn ọ̀nà tí ẹ̀fín fihàn nírọ́ lé lẹ́yìn kọ́mọ sọ alikiyama kẹ́ni tá níbi sọ nkalẹ̀ rí ìtọ́nà sọ alikiyama rí kọ́ máa sọ pé ta ló tó bọ̀ ẹ mọ̀jẹ̀ àtàrà wọn ta ló lọ tó bọ̀ alánàbí ọlọ́run bá ní kí àwọn ti rí rè ó tó gbàgbọ́ ẹ̀mí tó gbàgbọ́ bí ẹ bá gbọ́ ló ń gbọ́ lóòótọ́ òun ló fi jẹ́ pé iṣẹ́ ń pè ní mùnáfìkì yóò ṣe àfihàn pé òun nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run pẹ̀lú mọ̀láíkà pẹ̀lú àwọn tíra pẹ̀lú àwọn òjíṣẹ́ pẹ̀lú àlùkìyámà pẹ̀lú kádàrá pọ̀ nínú ara rẹ̀ kò gbà. ìgbà lọ gbà àlùkìyámà gbọ́ àwọn arínú kùránì bá àlùkìyámà ti rí ìwọ́n wọn ń sọ pé ta ló lọ tó pọ̀

ó sọ́dọ́bá ó pẹ́ léyìí gẹ́ ó pẹ́ léyìí ó ti sọ eléyìí bí fọkọ́tún wọn sọ dị wọn kótó dùnú ti sọ gan àwọn àgbákòtò kọ́kọ́ bẹ̀rẹ̀ nù ó ní ìgbà pé isá ń bọ̀ ó ní tẹ́ ẹ bá sọ pé ń bọ̀ wá èyí tẹ́ ẹ ní pé àdìsọ àlẹ́bí tẹ́ǹsì ládìsì yìí ẹ wọ̀rọ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún méjì sábẹ́bí tí lọ́dọ̀ kò jọ ṣé lọ́sà ilé gbàgbọ́ kí ni bọ̀ wá ṣe gẹ́ àrùn ìgbéró nù ẹ̀wọ̀n yìí wọ́n ti kí wọ́n kí àdìsì yìí lọ àdìsọ àlù Bukhari Muslim Tirmidhi nínú Abu Dawuda ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá aládìsì pátá lọ́bẹ̀ ẹ̀dá àdìsì tó yí sábọ̀ wáyé kìí ṣe Bukhari ni pọ́blẹ́mù ọ̀rọ̀ àdìsì kèése mọ́ bùkọ́ ní bọ́tẹ́mù rẹ̀ yìí fúnrẹ́mù ìfẹ́ kẹ́kẹ́ nìyí àdìsí gbogbo tí àwọn mùsẹ̀sìrì kù tí wọ́n ń takò gẹ́lẹ́ kò láì bùn takò. ìdá ìwà mọ̀lẹ́bí kiri yẹn kéèyàn máa gbà mẹ́bí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́gbà mẹ́bí gbọ́ o wọ́n máa sọ fún yín pé lọ́ba kóòtù àmẹ́bí fún wọn ayàpá ńlá ní ayàpá ńlá ní ayàpá ńlọ nídìí akóòtù àdìfún wọn ọtí ọgbà mẹ́bí gbọ́ kí wọ́n lè túnmọ̀ wá àdù anna muhammada rasulullah fún àlè tí mo rẹ̀ ọtí pẹ́ẹ́lí mẹ́rin ni ó tò nínú sí ẹ̀mùnábì kírun wọ́n máa pe ọlọ́wọ́n ba àtàlẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n máa pè wọ́n ní irọ́ bákan náà nínú àwọn iṣẹ́ ẹ̀mùnábì kí at-tahkum ila al-kuffar gbogbo ògbà òfin òfin wọ́n máa ṣàfihàn ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn gègèrí níta àwọn gègèrí bá ti sọ òfin ni ó tẹ́ wọn lọ́rùn ju òfin ìsìlámù lọ lára àwọn iṣẹ́ mọ̀nàfíìsì eléyìí tẹ́ bá pè wọ́n lọ́sọ́dọ̀ tọ́lọ́run tànẹ́bì pé ìdájọ́ ọlọ́run ìdájọ́ ànẹ́bì rèé lórí òfin yìí wọn ò ní gbà wọlé àfòfin èbó ọlọ́run sọ ọ́nà Kùránì Kẹ́rímù inú sọ́ọ̀tù nìsà àyà sísì alam tara ila alladhina yaz'umun annahum amanu bima unzila ilayk wa unzila min qablik. يريدون أن يتحكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد, ويريد الشيطان أن يدلهم ضلالا بعيدا ọlọ́run bá ألم ترى ọlọ́run bá sọ fún àlẹ́ Muhammad ìwọ òrí alam tara ila alladhina yaz'umun ọ̀rọ̀ àwọn kan tó yẹ pé àwọn ń rò pé wọ́n ń rò pé annahum amanu wọ́n ń sọ báwọn ní ìgbàgbọ́ bima unzila ilayhi wọ́n ń sọ báwọn ní ìgbàgbọ́ pẹ̀lú tá a sọ̀kalẹ̀ fún wa lẹ́ Muhammad wa ma unzila min qabl wọ́n sì láwọn gbàgbọ́ ìta sọ̀kalẹ̀ fún wa lẹ́bí ìta sọ̀kalẹ̀ ìfọ̀ wa lẹ́bí wọ́n náà ń gbàgbọ́ ní o yuridun èsì máa ń wù wọ́n àyàtọ̀ hakẹ̀mù ila àtọ̀hù gbogbo òfin wọn ìdájọ́ wọn wọ́n mọ̀ wá sàfihì rẹ̀ sọ́dọ̀ àwọn tọ́gùt sọ́dọ̀ àwọn èsì àwọn tí wọ́n gbé òfin mi kalẹ̀ lẹ́yìn òfin ọlọ́wọ́ bá ibẹ̀ wọ́n mọ̀ darí òfin wọn lọ wákọ̀dé omi rú u wọ́n sì pa wọ́n láṣẹ àyẹ̀yẹ́ tìrù bíi tí wọ́n ya kẹ̀mí pẹ̀lú tọ́gùt wàyùrídù ṣèitán àmọ́ èròǹgbà ṣèitán ni pé ẹ̀yìn òdìlẹ̀ ọ̀hún kó sọ wọ́n lù pátápátá dọ̀lẹ́lẹ́m bàìdà sísọnù tí wọ́n jìnà sísọ náà ọba. ẹ wà àwọn èèyàn lónìí ẹ bá kó sí àpárí obìnrin irọ́ kò bá mu lòun ló fi fà á tẹ́ bá ń sọ̀rọ̀ ìjáàbù lónìí wọ́n ní àkèé sàkà ìsìláàmù àtàlábáwá ni tẹ́ ẹ bá àyà kan á ní ti ń bẹ pé ẹ kò kàn wọ́n òun eléyìí tí yóò kè sí ara yẹn bákan náà nínú àwọn ẹsẹ̀ mùnáfìkì mùnà sọ̀rọ̀kùn kò fà wọ́n máa ran gbèsè ní lọ́wọ́ alal muslimin lórí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lára iṣẹ́ wọn lélẹ́yìn. ní anal munafiki torí kí àwọn munafiki sí aqiqatihim lódodo kuffar gbèsè yìí làwọn náà òun náà fi ń ọmọ ìyá wọn lọ́wọ́ tó jẹ́ kékeré. ìyẹn ni pé islam ò fẹ́ ká mú àwọn kékeré ká mú ọlọ́rẹ̀ ayò ọ̀rẹ́ ayò wọ́n bèrè nílé yín á ẹlọ́wọ́ lọ́nà pọ́ọ̀lù ẹlọ́wọ́ lọ́nà Johnson ẹ bà ń bẹ̀ ẹ̀yin ọlọ́rẹ̀ méjì wọ́n ti mọ̀ yín mọ̀ wọ́n ìpínlẹ̀ ní àwọn àṣepọ̀ tó ní agbára pẹ̀lú àwọn káàbìrì iṣẹ́ àmọ̀nà ti fi hàn kẹ́ ẹ bá ń béèrè close friend mùsùlùmí tí wọ́n dákọ̀ ẹlọ́dàbú lágbájá ẹlọ́dàbú lágbájá ẹ bà ń bẹ̀ àmọ́ àwọn táwọn tí wọ́n ń bá ṣàfikọ̀ láwọn ọ̀rẹ́ ààyò tó ń bá ṣe wọléwọ̀de ìfèrí ni wọ́n àwọn eléyìí náà múná tìkí làwọn náà ọlọ́run fún àlẹ́ Muhammad kò ní alam tara ila alladhina tawallaw qawman ghadiba Allahu alayhim ma hum minkum wala minhum ọlọ́ni wọ wà ní Muhammad ọ̀rọ̀ àwọn tí ó pé wọ́n lọ mú kéfèrí wọ́n mú lọ́rẹ̀ ayò ọlọ́ni máa ń mi nǹkan irú àwọn eléyìí wò sí lára yín o wọ́n kàn ń pera wọn lára yín ni wà lára mi ni hùn wọn ò sí lára àwọn kéfèrí náà bó làwọn wà àwọn ni mọ̀nàfì àwọn mọ̀nàfì sí irú àwọn àṣìṣe báyìí fi hàn kéèsì ọlọ́ni yá yọ lẹ́dínà àmẹ́nu láti tẹ́kìdù yahud wàlànàkọ́ àwùlíyà bẹ́àdùhùn àwùlíyà hùbàd ọlọ́ni ẹ̀yin múmin ẹ má mú yahudi náà sọ̀rọ̀ ẹ má mú wọn lọ́rẹ̀ ayò apá kan wọn apá kan wọn àwọn náà ní kán mú wọn lọ́rẹ̀ ayò ọlọ́ni wà máa ń yẹ̀tẹ̀ wà lẹ̀ hóm nìkan ẹni bá fi lọ mú ọlọ́rí ayò nu yín ìyẹn hùmí nìkan ó náà ti di wọn bákan náà ìzìhárù tọrẹ̀ṣì ń dá ẹ̀tìsọ́ọ̀lù kópa lára àwọn tẹ́ mọ̀nàfìkì báwọn kìfì bá jẹjà lérí àwọn mùsùlùmí ẹ sì máa rí pé wọ́n dùn níjọ́ tó bá dé ọwọ́ gèdèrí ó bá àwọn mùsùlùmí ẹ sì máa lápẹẹrẹ ẹ̀dùn lára àwọn mùsùlùmí láti dúró yìí àwọn tó ń parí mùsùlùmí wà láì ẹ sì máa lápẹẹrẹ lára wọn iná ń sọ̀rọ̀ yìí dáadáa ní ara two thousand and two kí àwọn àwọn Amẹ́ríkà tí wọ́n gbógun ti àwọn Haramain tí wọ́n gbógun ti wọ́n gan wọ́n á gbógun títí bá Haramain òbí ẹ̀sìn sí mọ́ wàláì ẹ̀ àdúgbò ti kò sọ́wọ́ ìdúgbẹ́ ma nígbà náà ni mo pè é ẹ̀ gbọ́n tó sọ́njọ́ náà wá àti kò ti ọjà ló ti déjọ́ náà mòlúdì ló wá ti fáwọn àbí sàádà fáwọn dáwọ́ ìlọ́lù ó lé èyí tẹ ti gbọ́ rí èyí tẹ gbọ́ tẹ èyí tẹ èyí tẹ kójú tẹ kójú ẹ̀yìn ẹni bọ́mẹ̀ láíláí. àwọn amẹ́ríkà ṣé mùsùlùmí làwọn ni wọ́n ń fi ìyà jẹ mùsùlùmí. kọ́lá bí mílíọ̀nù yóò bá jọra yín ṣé n tó wá n tó wá tẹ̀lé pé kọ́mọ́ bí dùnú hàn ọdún wa ni mo ní bọ́m̀bẹ́ mo sọ bẹ́ẹ̀. ìdán bọ́ọ̀ bá ti ba àwọn èèyàn tó wá jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí tọ́jú dáadáa tẹwárí ẹnìkan tó gbé ah, mùsùlùmí tó ní áà ọwọ́ bá wọn rárá kàyà ọwọ́ bá wọn àwọn mùsùlùmí tọ́jú dáadáa bá ọwọ́ àwọn táwa bá wọn inú wọn ń dùn kọ́tẹ̀ kọ́tẹ̀ lé wọn kó mẹ́wọn kọ́ lé wọn kó mẹ́wọn kọ́ wá lé wọn tán inú ti náà wà dùn ara wọn ti tìmọ̀lẹ́ tuntun lè àwọn tẹ́ bá ti rí àwọn ìtúsí lára wọn bákan náà lára wọn ti jẹ́ àmọ̀nà sabul ulama wal muslihin àwọn àfa àwọn àfa súnmọ́ sẹ́gbó dédé wọ́n mọ̀ fún wọn wọ́n mọ̀ fi láì fi wọ́n mọ̀ fi kàn wọ́n iṣẹ́ àwọn náà ti nù. sẹ́ẹ̀rì ẹkún lu yìí ẹkún lọ sílùú mi ẹ mọ̀ wo sí àwọn àfa àtàwọn yóò mọ̀ ta kí àwọn àfẹ́ẹ̀sìn kí àwọn àfẹ́ẹ̀sìn kí àwọn yẹn ń kà ẹ kó lu yìí ẹ tún lọ kẹ́rẹ̀ kó lè lára wa fẹ́wù tí àwọn kà gbogbo àwọn tí àwọn afọ àtàn kà yìí náà yìí àwọn Albani òsèmí ẹ Fawzan binibaz lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn afáàmù wà lẹ́rà àbẹ́ lágbàáyé táwọn yẹn mọ̀ nù. ṣé bá tí ń sẹ́nu sátà àwọn eléyìí mú náà yìí sanibunu baz sanibunu baz kí ni ọ̀nà béèrè báwọn sanibunu baz é iṣẹ́ kí ni bínú bá ti ṣe iṣẹ́ kí ni bínú bá ti ṣe sáwọn tí wọ́n kẹlẹ́bẹ́ kẹlẹ́bẹ́ kẹlẹ́bẹ́ alára méjì iná ní ṣe láyé rẹ̀ títí yára sí lẹ́nu náà tí wọ́n kẹlẹ́bẹ́ kẹlẹ́bẹ́ bínú baz kéèyàn bẹ́ẹ̀ kó tàbí bínú baz kí ẹ béèrè bẹ́ẹ̀ láwùjọ yìí ó ní ọ̀bẹ ní àfa tani tani bí nìgbà tani tó bẹ́ẹ̀ tani òfin lè tani gani tani kí ẹ béèrè báyìí láwùjọ yìí kí béèrè ní àfa babaláwo náà bìkì torí pé ẹ lọ wo àwọn tí wọn ẹ lọ wo àwùjọ tá a wà yìí sẹ́ńtì tá a wà yìí àwọn tọ́lọ̀ ràn lọ́wọ́ máa lè yìí káàkiri dágbóyè ìsìlámù yìí wàhálà àwọn àtúntò yìí àwọn àbá tá lára àwọn tọ́lọ̀ náà lọ́wọ́ pálí ọmọ yìí tí wọ́n já mọ ojú ọ̀nà lára àwọn tọ́lọ̀ bá ràn lọ́wọ́ pálí ọmọ yìí sáànà lọ́wọ́ báyìí kí ni báàgì wà nù wọn ùtẹ̀mí wà nù wọn fàwùsánì wà nù wọn wọ́n wá ń béèrè tẹ́lẹ̀ fún sọ́lí lánàá wọ́n wá ń béèrè pẹ̀tà lálùbá ní iṣẹ́ tí alálùbá ní ṣe ọmọdé ká sì sọ iṣẹ́ kí ni wọ́n ṣe ṣùgbọ́n tó ní òun ti ẹ̀ṣẹ́ ká ó ṣe tíra pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ mo wá ní ẹ jáde kú olú yìí wọ́n da kólébà yíyọ bọ́sùn íńtánẹ́ẹ̀tì nìkú béèrè wá bí kúte bí ọ pé mẹ́lì hùwà bìnnì bá ẹ wọ́n yà tẹ̀sí ohun kí ni rẹ bẹ́ẹ̀ wá béèrè pé ó ti àbí mo ṣe tó mọ̀ wọ́n lẹ́ẹ̀ ọlọ́run kọ́tà kó fọlọ́ ń búra kó má béèrè àpá kan nàìjíríà yìí wò nínú íńtánẹ́ẹ̀tì béèrè mú àpá kan pé náà àpá àtẹ́fẹ́ kúlẹ̀ lérí rí sọ fún íńtánẹ́ẹ̀tì kan béèrè wò ọdá kóòlù yìí fẹ́ràn mi àbọ̀ pé báyà tẹ́lẹ̀ tẹ́ ìtàlẹ́tì jà ìrìnsọ lọ ní èbó ó fún wa bẹ́ẹ̀ ìtàlẹ́tì rẹ̀ pé who's who's bunu bag béèrè bá pẹ̀lú èkó béèrè pẹ̀lú yorùbá rẹ̀ nígbà pẹ̀lú ta ni bínú bá béèrè pẹ̀lú yorùbá yóò bí wá fún ọ wọ́n á béèrè pé ó jẹ́ abib. wàláì tó kàn àdúgbò wá ni. túmọ̀ àbá kan mọ́sáṣẹ́ ọ̀rọ̀ wa lánàá ìmọ̀ ọ̀sán abádébẹ̀ o wọ́n nínú àwọn nǹkan tí ẹ máa fi mọ̀ pé tí ẹ máa ń wádìí ọ̀rọ̀ ẹ̀sìn àwa mùsùlùmí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ àwọn wo làwọn àfẹ́ ẹ̀sìn náà kí ọ̀tún mọ̀ wọnú íńtánẹ́ẹ̀tì ọgbọ́n ọmọ pé àwọn làwọn àfẹ́ ẹ̀sìn ẹni tó bá ti mọ̀ fáfẹ́ ẹ̀sìn ni tí wọ́n pọ̀ rẹ̀ wá ọ̀ ní kékeré yìí ọ̀ nígbà wọlé ẹ̀kọ́ bá àbá kọ́ wa nù bẹ́ẹ̀ tí wọ́n ń sáré dùn mo wá béèrè pé ẹgbẹ́ àti ẹ̀sọ́ dìdánwò ká sọ́ dìdánwò mo dá fún wa pé ẹni wá mọ̀ nígbà kọ́ tani ó ka àfẹ́ ẹ̀sìn táwa láyé ìgbà yìí mẹ́wàá ẹnìkan láta kan oníṣẹ́ pàmò dín àìsí dáadáa wọn ní ìjà o torí wọ́n lè fi ẹ̀gbọ́n mi o wọ́n rí inú tálẹ́ẹ̀tì wọ́n ń discuss ọ̀rọ̀ ẹ̀sìn pé ọ̀fẹ́ bèrè àlámọ̀ rí ẹ̀sìn pé kí ló ń pè ní kẹfà yìí bí ẹ̀sìn wọ́n á gbọ́ ọ̀ọ́ àbáta mọ́lì wá rí aláǹsọ́ta ló fẹ́rẹ̀ àpá ayé tọba di amẹ́ríkà àwọn ọmọta ní jẹ́bẹ̀ tọba di amẹ́ríkà lẹ́yìn bá máa ń sọ wà sí lọ́wọ́ wọ́n mọ̀ mẹ́sàn àwọn tá à ń dápọ̀ yìí wọ́n fẹ́ kọ́dà ọ̀rọ̀ pé bó ṣe ń sọ̀rọ̀ àlọ́ lásán ọbẹ̀ gbọ́ ọbẹ̀ rírun dálẹ́sì ọ̀rọ̀ wọn ò ní kọ̀ wọn ò ní kọ̀ bíi. Eh, sí àdámọ̀ wọ́n rí rí àìmọ̀wára hmm. àìmọ̀wára ní báwa láì kí ẹ máa bẹ́ẹ̀ pé ta ní gílù báàgì ní tí àwọn ọmọ náà ti fi nìyẹn nítorí pé àwọn tí wọ́n pé àwọn ni wọ́n lọ́ọ́ ń lò fún sábàbí ẹ̀sìn yìí tẹ́ bá ti tẹnu ẹ̀fẹ́ tẹ́ ti kàn wọ́n tán kí ẹ fẹ́ mú bí ọ̀rọ̀ wọn àbúrò àwọn àwọn tó ń kọ́ ọmọ kan rán báyìí ọmọ tó pé léwe ló lọkọ̀ lọ́lẹ́ kí ó bá ó wá sọ̀rọ̀ kan wọ́n á lọ́rọ̀ yìí Albani ló sọ ó kàn sí báyìí Albani kí ni ah wàláì ó bẹ̀rẹ̀ dìjà o Albani lágbárí kí ni ọmọ yẹn sọ̀rọ̀ sọ sí ọlá Albani ni mm, Albani ah! wọ́n mọ̀ ní tani bàbá tiẹ̀ náà wa kí ẹ̀mí Albani ọmọ kékeré fa wọ́n tara Albani iṣẹ́ tí Albani ṣe kọ́mọ́ ṣe sọ mímọ́ láyé àtàwọn mọ̀lẹ́bí yìí kẹ́mọ́ ẹ one thousand years ẹ̀ lè tó ẹ̀ lè gbé àtọ̀nù fẹ́rẹ̀ gbogbo mọ̀lẹ́bí yìí pápátá bàbá ìyá ọmọ ẹ̀gbọ́n àbúrò ẹ̀ fún iṣẹ́ àdáni wàlúwẹ̀rẹ̀ àti gbogbo mọ̀lẹ́bí yìí pápátá gbogbo bí tẹ́ ẹ̀ ta gbòdé gbogbo bí tẹ́ ẹ̀ ta gbòdé kí gbogbo yín kóra wọn jọ ẹ kóra yín jọ bọ́lá ti challenge àwọn jẹ̀bẹ̀rí lánàá pé ẹ lé mú nǹkan ní wa wà ní láì dàbí gbogbo yín bàbá pé pawọ́ pọ̀ gbogbo yín àtàwọn ọmọ kéwà bá yín ọmọ kéwù yá yín kẹ wá papọ̀ wà láì ẹ̀ lè di àdúrà ní one thousand years gbogbo yín ẹ̀ lè fi jẹrẹ̀. àwọn yìí lọ́wọ́ ń bèèrè kíkà làwọn ẹ dákun àbá ẹni láàfà àbá àlùbá ibùnú hijiri ibùnú hijiri ibùnú hijiriba. ṣé ibi tá ibi tí ibi tí kéwú dé lónìí èyí ni wọ́n pè é láàfà kí ẹ máa jẹ́ àfà àpàtẹ̀ bẹ́ẹ̀ káàdà ní òbá tiẹ̀ mọ́kọ àfà pé bí ẹ bá fẹ́ gbogbo ọ̀sán fẹ́ gbogbo ẹ̀sìn láyé. lórí ẹni kó ní máa rí ìdòkó yìí kó tóbi oṣù mẹ́fà kódà kó máa mọ̀ kíkà lífù darí kọ ẹ̀rẹ̀ bá lífù ló ti ń bùdù lókéwu bá lífù bá gbé kí kó bá ikó dámọ̀ kọ́ mọ̀ mọ́ uh, Ibn Hajar eléyìí wà kọ́ lọ Ibn Hijri ajá lọ́sibí nípa ọ̀nà àbí Ibn náà wá ní Ibn Hijri sọ Ibn Hijri sọ Ibn ìgbà tó wọ́n wọ́ ọ lọ́mú yìí káyí gàgàgà ọlọ́run tó àti wọn ni ọlọ́run tó àti àbí bùbá ẹ wò bọ́lọ̀ sí ẹ̀yẹ rẹ̀ hàn aláṣẹ ń ta àwọn ọmọkọ́jọ wọn kéwù rẹ̀ àfa àdúlọ́wọ́ ah, ẹnìkan á ah, ẹnìkan á di ni ó fẹ́ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ inú sọ́ọ́rì bùbá ti wòye àbí ní olówó. ibùnà ìjírí kéwú wà nínú kìí kéwú tó bá pé wọ́n ó kọ òlúba èyí pé ìlórí wọ́n ní ìlárí náà wọlé ìlárí ọ̀nà wọlé ìlárí wọlé ó fẹ́ kó tìyàfà kan nísìnyí ìlárí tẹ̀pẹ́ àwọn ń sọ àwọn lọ ni wọ́n ń sọ àwa ní àti ìjà ayẹ Ibn Hajar ọlọ́bára wọn mú ó fi òdo àwọn eléyìí náà púpọ̀ fàlàyé àwọn kọ̀wá ìṣẹ́pẹ́ àwọn kéèké àwọn kéèké lékè wú mà àwọn àbíkú yóò lé kò lè pronounce jáde ó sọ̀kan náà wáyé náà ẹ́ ẹ́ <laughs> alágbà. ṣẹ̀ríà ṣẹ̀ríà mọ́ kọ́bùlà náà ṣẹ̀ríà ta kọ́lọ̀kọ́ ọkọ̀fẹ́ ṣẹ̀ríà ta là náà ewu kaba ewu kaba ṣẹ̀ríà mọ́ kọ́bùlà náà ṣẹ̀ríà ta là náà wàláìláàzí wọ́n lè káńtù gbọ́ àwọn ọlọ́rin tó wà ní sáwọ́bí arábíà o tó sáà fáyín lélẹ́yìn àwọn tó fáyín lélẹ́yìn náà kí ẹ̀rọ bá ní láfàgbà ojú òsì máa ti yàn àfàgbà sẹ́kọ̀ọ́ sì dákẹ́ rẹ̀ gẹ́gẹ́ irí ṣáráfù nì yóò sì wà láàrẹ̀ àfà àgbádébọ̀ wọn sọ̀rọ̀ kan wọ́n ní wà láyé tó yẹ àwọn eléyìí pé tí wọ́n pè ń lóde wọ́n yá bá ti wá sí ẹmú kan náà máa lé kóyín ẹmú wọn lọ àmọ́tẹ́ tó jiná ẹmú wọn lọ ẹnìkan lọ sọ tọ́ba bí wọlé kí mo ti da ìmọ́lẹ̀ ó ní ẹ́ tọ́ba ara fa nǹkan àwọn àmì ìwà àfà ọ̀nà máa wá tó ládẹ́ wọ́n mọ̀ bí ibi tá a bá dínà wà lára àbí wọ́n mọ̀ tó wọ́n kéwù ní sáni kéwù lẹ́ẹ̀kì ẹtì wọ́n ó bí odò ó sùn ní o lẹ́ẹ̀kì ẹtì wọ́n ó bí kéwù ti gbà wọ̀ kéwù ẹtì wọ́n fún ọ̀sán kéwù yàn níbi kọ́mọ wa kéwù lábẹ́lẹ̀ kọ́mọ ti wọ́n lọ ẹ́ ọmọ kéwù ẹ̀ ṣẹ̀rí àtúmọ̀ kọ́bùlà náà ṣẹ̀rí àtàlà náà. ó tún sọ kánà ní lọ́jà gbọ́rọ́ mẹ́wọ̀n nígbà níbi òkú gbólóhùn gẹ́tẹ̀ lérùn gbólóhùn gẹ́tẹ̀ lérùn bí ẹ̀ka ti dá lásán mọ̀ wọ́n gẹ́tẹ̀ lérùn mo gẹ́tẹ̀ lé magubi bóyá ti náà ní gẹ́tẹ̀ lé magubi mo gẹ́tẹ̀ lé yòó. èyí tá ń sọ yìí jùrún lọ. àárín àwọn tẹ́lẹ̀ àwọn àwọn ọ̀tá ẹ̀sìn iṣẹ́ iṣẹ́ táwọn mọ̀lẹ́bìkì àná ṣe àwọn òlérí ṣe. ṣé wọ́n bí wọ́n bí kẹfẹ́ ní kọjá kó bọ́ gbangba kó mọ sọ́run ìjọba ìjáde. ẹ kò tó bẹ́ẹ̀ wọ́n rò pé àwọn kan pé àwọn oníwọ̀n jiná dáadáa tí wọ́n ní kan ṣe wọ́n mọ̀ ọ́n tí ò ní kan ṣe wàlẹ́ àwọn ọ̀tá ìsìn dáhùn mọ̀ ṣèbá àwọn tí wọ́n jẹ́ ìjọ ẹgbẹ́ ìsìlámù tí wọ́n dàbí àràmẹ́yìn ṣèbá pọ̀ láyé wọ́n ṣe àwọn kan sì gba wọ́n sì lóyún àwọn àràmẹ́yìn lọ kí ó dọ́gba àwọn eléyìí kalẹ̀ wọ́n bá wọn mọ̀ wọ́n mọ̀ àwọn tí wọ́n ń sun ọ̀yẹ́ jiná wọ́n mú àwọn ẹgbẹ́ ìsìlámù tí ń sun àwọn ọ̀yẹ́ jiná tí wọ́n ń sun àwọn mùsùlùmí wọ́n ń yà wọ́n lójú wọ́n ń yà wọ́n lọ́lá bí ẹ̀sìn wọ́n mọ̀ wọ́n wọ́n sì mọ̀ wọ́n tẹ́ pé àwọn eléyìí dòní dòní wọ́n sì ń kó fún àwọn náà àwọn tí wọ́n ń kó àwọn wámi dòní àwọn amẹ́ríkà bẹ́nu wọn nínú world bank world bank ẹ́ báńkì àgbáyé àwọn wámi náà máa ń gbowó mẹ́ wámi àwọn máa ń gbowó mẹ́ iṣẹ́ kan náà ti ṣe pẹ̀lú àwọn tani pẹ̀lú àwọn ahmed kẹfẹ́ ni mo pé ni wọ́n dáfà gidi mọ̀ wọ́n tẹ àwọn gidi dé àwọn eléyìí àwọn àfa gidi àwọn eléyìí fẹ́ tọ́ wọ́n fẹ́ la àwọn mùsùlùmí ẹ̀sìn ni wọ́n sì mọ àwọn olóúnjẹ olóòtú lọ sọ́dọ̀ àwọn ti yàtọ̀ àwọn eléyìí ṣùgbọ́n àwọn àfa gidi lẹ̀sùn yàtọ̀ wọn àwọn eléyìí ó rọ́bìṣì wọn ni wọ́n kàn yàtọ̀ àwọn eléyìí wọ́n ti bá àwọn eléyìí ìlú tí wọ́n wà afọ́jú làwọn náà òun náà tó náà ń pè rẹ̀ ní ọba afọ́jú náà ń kọ́ ojú ń bo orílẹ̀ dáadáa ẹ̀yọ̀ kan tó kú lòfin orílẹ̀ dáadáa. tò inú àwọn sísá àwọn mọ̀nàfíkì lélẹ́ ìjọba tábà tí irú àwọn sísí báyìí lára wọn mọ̀nàfíkì ni wọn kí ẹ máa bú àwọn àfẹ́yẹ̀sì kí ẹ máa bú àwọn àfẹ́yẹ̀sì àwọn àfáà tí wọ́n ń ṣàkóso Islam tọ́lọ́ lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ kí wọ́n ní wọn jẹ́ kankan bọ́bá iṣẹ́ tí Albani ṣe binibas iṣẹ́ tó ṣe Usemi lẹ́yìn lẹ́yìn tí wọ́n ní àwọn àbáyé o Usemi lásán gbogbo Nàìjíríà yàbílẹ̀ Yorùbá yìí gbogbo Nàìjíríà náà ẹsẹ̀ nìkan tó ẹsọ ẹnìkan nú àwọn àfà tó jẹ Usemi ẹsẹ̀ nìkan nínú àwọn àfà ìgbà tó bá mẹ́lẹ́ yẹn sàfà ẹsẹ̀ nìkan tẹ́lẹ̀ fi jẹ́ wọ́n lọ nítorí kọ́lé bá ń lóyún bá dókó ọbẹ̀ nìkan rí yóò ní kò sẹ́ni tó kó tó ọba àwọn ọ jáde síta àìjáde síta yín náà ni ọwọ́n pé ọwọ́n ń bèrè ọgbà pé talalibá ni tani òfin mi tani bí ni bad kí ẹ máa bèrè báwọn láwùjọ rẹ ojú ìsúnmọ́ ti yàn ọlọ́run sàmọ̀nà wa àwọn kátà kakalẹ̀ yìí òun náà ni àwọn iṣẹ́ àwọn mọ̀nàkìtì wọ́n ní àwọn òròyìn orí fífi lára nínú àwọn òru wọn ìròyìn wọn ni pé kí ni ìtẹ̀lé ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá wọn máa ń kéré gan mọ̀nàfíkì òní fún wa tẹ̀lé tọ́lọ́wọ́ bá yóò rojú níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá mo kàn ní mọ̀ rojú kó bá kí ìta ìtàn inú wa dùn ẹ bí bàbá gba kó dé àgbọ̀wọ́ ó sọ pé ah ah kékeré ó ti ka ó ti ó ti rí gẹ́gẹ́ bí òkè irú àwọn ti báyìí bákan náà lára àwọn òyìnbó mọ̀nàfíkì àìní ìtìjú ẹ máa nínú ṣẹ́sí wọn bákan náà wọn ò ní pa wọn ò ní pa ahọ́n wọn wọn ò ní kó ní ìjánu kò sẹ́sí wọn lè sọ̀rọ̀ sí nínú àwọn àpáyèsì àgbẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ti sọ̀rọ̀ yìí wàbí ọlọ́wọ́n bàbá lè pẹ́lá kí ó mọ̀sí wàmù náà bí kí o ẹ tó bá láwọn sísí lára kọ́nà bàbá bá sàánú ẹ̀ aláìláìlọ́lá àlẹ́ náà àsìkò tó kù nípa ọ̀rọ̀ nípa iléyá láti bí àná òun náà ni a ti máa múra díẹ̀ díẹ̀ fún ọdún ẹ̀sìn ni a lè máa tó tó wá ìsìláàmù ló kọ̀kí bẹ́ẹ̀ tìlẹ̀ bẹ́ẹ̀ tìlẹ̀ bẹ́ẹ̀ tìlẹ̀ kò lẹ́bi pé inú ọdún àwẹ̀ àìpẹran àwọn pẹran ẹ má fẹ́ pẹran ẹ má kàn pápẹ́ ẹja jẹ ni ẹ ní kó àwọn kankan bẹ́ẹ̀ inú ọdún àwẹ̀ ẹ lè rí inú ọdún léyá ahọ́n bẹ́ẹ̀ inú ọdún léyá ẹ lè inú ọdún àwẹ̀ wọ́n ti tó nù á pílánì rẹ̀. òun ló fi jẹ́ pé àwọn tí wọ́n òfin àwọn tí wọ́n òsè Islam sẹ́kùnrin àwọn mùsùlùmí ó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ látara Islam tẹ́rí ọdún tí wọ́n tí wọ́n ń ṣe bí wọ́n sì ṣe wọ́n tí wọ́n ń ṣe ìgbọ́ra wọn tó máa ń sọdún mọ́sí máa ń ṣékè ìjọra wọn ẹ kú àbẹ́ èso tiẹ̀ káà sí ti àwọn CAC kò ní jọra wọn tó kókò sí nínú ìwé wọn bá ṣe ń sọdún nínú ọ̀wẹ̀ ẹ̀sùn gbogbo apáta àwọn alájẹ́ mùsùlùmí jákà la máa ń yọ àwọn ìmọ̀ pín oúnjẹ káàkiri àwọn èèyàn àwọn oúnjẹ tó wọ́n ti pè fún àpín gbogbo àti àrò pé ọ̀nà àwọn eléyìí o ajá pẹ̀lú hàn gbogbo ọjọ́ ẹ̀ bá ti máa ti wọ̀ torí ẹ̀sìn ni àti bó ti wà. a sì jẹun ká tó lọ sí ẹ̀jì ní ọdún àwẹ̀. àmọ́ ọdún léyà tí máa dé ọ̀nà sango ní fìyì ẹran ti kún bẹ̀ ẹ̀ ìdílé rí ẹ̀ lọ́dún àwẹ̀ ẹran ti kún bẹ̀ ọdún ni ẹ̀sìn ni a lè fi bó ti wà o. látara nǹkan tábẹ́ẹ̀ ká sì máa ṣe ni pé ẹni tó wá fẹ́ pa ẹran tí oṣù dòlẹ́jà tó bá ti yọ ẹni ọgbọ́rọ̀ mú kankan kú níbi irun ara rẹ̀ wọn. èékánná gbogbo ohun tí ń bẹ lára èèyàn ni wọ́n mọ̀ kú. àwọn ọ̀nà kan ń bẹ ọgbọ́rọ̀ mú kó tẹ́lẹ̀ o. ọ̀ fìlẹ̀ bó ti wà ní irun gbọ̀n ó yẹ fa. ẹ wo jagbọn fífò yìí. àlẹ́ fún wa dàbí ẹbí fún sáfà. no kò kí ìfarapa níjọ tó jálù wájọ kan àbíbù à ń ti dáwọ́rà lọ́jọ́ ìran ìlú kan wá àwọn kò nípa wọ́n wá dàbí àwọn tí a kàn sí náà kò ju àfa ara níjọ tó bá rí láwà ní wọ́n máa ń ju àfa wọ́n ti parun gbọ̀n ẹgbẹ́ bẹ́ẹ̀ ti wọ bẹ́ẹ̀ ti wọ́n bá wọ sáàtì ní ìjọba wọ sáàtì ìbẹ́ẹ̀ ló ń gbọ̀n wọ́n pè é láfa ní àwọn olókè ẹ̀ ẹ́ sì àfa bíi <laughs> ẹ wọ fẹ́ ìdájọ́ tó fi ẹni rẹ̀ lèèyàn ẹni lágbálágbá yìí tó fi lágbájá ẹni rẹ̀ ni ó sì fọkàn sí tó máa rí ògbọ́n lára yàn ó ti ẹni náà lẹ́nu yìí abẹ́yẹ ò ní ẹni yìí súnmọ́ ẹni ọlọ́run torí mo tó máa rí. ọlọ́lé ni irun gba pé fáwọn òun pé nílẹ̀ kó má dàbí tabataba kọ́ọ̀lì ọ̀rọ̀ sí rẹ̀ ni sọ àgbọ̀ ọ̀páyọ̀ àti máwẹ̀ àti lórí àgbọ̀ fara ẹ̀tọ́ bá sànú tí ò fa máa ń fa tẹ́tẹ́lẹ̀ kó náà bẹ̀rẹ̀ látọ̀dún yìí tó bá ti kílẹ̀ tẹ̀tẹ̀ fílẹ̀ báwọn kì ṣe nǹkan lára yàn ṣètọ́nù lónìí máa ní ọ́la gbogbo tó bá ti jẹ́ ẹ̀sìn tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ ìdájọ́ máa wá dìsọ́pù yàn ìwọ́n tá à ń kí ìgbọ̀n ìdájọ́ máa dìsọ́pù wa mẹ́. bí ẹ bá jí láti bá ń jọ mi ọmọ dà wọn ààrẹ òtútù mú bà ọjọ́ kó jẹ́ ọ padà máa fi ọmọ alẹ́ fún ẹ ní lóòótọ́ ṣètọ́nù ni tòun ló sọ mo gbọ́n ń wọ́n bí máa ń yàn kí bójú máa ń yàn gbà mí bójú máa ń yàn ìrora lọ sọ́dọ̀ pọ̀ pé ẹlẹ́gbẹ̀ẹ́ máa ń yẹjú ipò ẹ̀hún mi ìgbà míì kun imú yẹn yóò kọ́ máa sin imú imú omi yẹn máa jáde bẹ́ẹ̀ ah ìwé tí yọ kí ẹwẹ́ máa ń gé kó mẹ́ o ọ̀ ní sọ bẹ́ẹ̀ tó tí máa ń hún ọ máa filẹ̀ máa filẹ̀ ìtọ́ni ń dààmú rẹ̀ bẹ́ẹ̀ ìtọ́ni ń gbé wá pé ń hún ọ wáyà kò ní hún ọ mọ́ ó tún wà lọ dàbí arúgbó ìwọ́n àná ti tó kú. ẹlẹ́kùn yẹn arúgbó arúgbó báyìí ọlọ́wọ́ wa ọ̀gá kan àfa ló àwọn òun rí mi jọ kan pé wọ́n ti wà yìí obìnrin lè wù ọ́ obìnrin lè wù bẹ́ẹ̀ dirí obìnrin lè wù dáadáa èmi yà tàbí ọrùn <laughs> olówó yìí ìtọ́ ń bẹ lára ọra ẹ wo ọ̀rọ̀ ẹ̀sìn ànábì wọ́n kàn mú yẹlẹyẹlẹ ni àwọn ti sọ̀rọ̀ gbà di pé tí wọ́n mú nǹkan gbọ̀n kò sí lára ẹ̀sìn àwọn táwọn alága bá ti pọ̀ nù. na èékánná àgbọ̀rọ̀ gé fẹ́ni tó wá léyà ni o tó bá ń ṣe wọ́n rẹ̀ ń ṣe ìlú ẹran bọ̀dé ó sì fi ẹran tó kọ́ mẹ́fà ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí wàláì ó yẹ kó fi ká sí àdìọ́ kan fún fẹ́fẹ́ ẹran àtàjẹ́ bọ́dà ẹ jẹ́ ká mú ẹ̀sìn fẹ́rí ẹ̀sìn káàkiri òun ni ó rí àdìkíámà wa tábàjẹ tí ó fi láyé àdìkíámà àdìkíámà ládá ń bẹ̀rẹ̀ ọlẹ́yà gan o ẹ wá rí ọmọ mi bọ́dà mi ti láǹfààní àti tẹ̀rẹ̀ léyà kò nípa wíwá lóun ẹ̀ tó bá wọn ṣe é àwọn ọ̀sẹ̀ tí wọ́n ṣe ìbí wọ́n ti lọ pa ọgbẹ́ báwọn bí wọ́n jẹ́ adáwọn fẹ́ pé wọ́n ní àwọn ẹ̀pẹ̀ wọ́n ti pa ẹran ẹwẹ́ bá ọgbẹ́ báwọn olùkàn odidi ẹran wọ́n ti gbé fún ọbẹ̀ ẹlòmí lè kúmọ̀ lu wọn tàbí bá tún ẹlá fún olùkàn ẹlá ẹwọ ẹkú báwọn aláìní. bọ̀tí ládà ẹ̀rọ fẹ́ kó dùn tó bá di jọ́ àdìpé yàmà alẹ́ sọ ọlọ́ alẹ́ ọ̀sán náà ó ní àwọn ọ̀run láhìláhì lọ́nà irú ẹran àwọn sọ́ọ́bà ó dààmú látàyè wọn wọ́n ní irun àbáwọ́ <laughs> àdébíwá ní gàgàrún ọ̀kan báyìí níbà gàgàrún báyìí hànàlá ẹ gé tí ẹran ẹ wá ka ẹ wá ka àjòkótì wọ̀tà mọ̀lẹ́bí rẹ ẹlẹ́fẹ́ mọ iye irun tí ń bẹ ní etí kan yóyá àbúlé àwọn ọmọ ẹgbẹ̀rún etí ẹran nìkan ẹ mọ wá ka ló ń bẹ subhanallah ẹ bá nàbí tẹ̀wá ni ẹnu mi wọ́n pé àdébí kan àdébí kan ìkà ń ṣe kí ni ẹ bá nàbí wọ́n ṣe ṣe kí ni mo ti rí nu àwọn àti gbà bẹ́ẹ̀ bó ti rí nu wọ́n ti dàmú làákàyè rẹ̀ kátó wá sọ àwọn ẹwà wo gbogbo àwọn aṣọra rẹ̀ náà kí wọ́n ti wá dà fún ìhàrí kìyàmà kọ́ ẹ bí ẹnì kejì rẹ̀ kẹyọ jẹ́ ìrọ̀gbà kan náà tó bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní pa ẹran sí ọ́ jẹ́ pé ọdún kan níbẹ̀ láàrin ọ̀kábàmọ̀ ní àwọn tó lára jù mí lọ tẹ́lọ̀ mi ó kàn mú àlìkìyàmọ̀ bí ayé yìí ni pẹ́pọ̀ ta ayé yìí tó gba ilẹ̀ lọ àwọn òkú bá àlìkìyàmọ̀ náà ti rí náà nìyẹn tó bá dá àlìkìyàmọ̀ kò sẹ́ni tí oníkàwọ̀ àlìkìyàmọ̀ ẹlòmí ò wá àlìkìyàmọ̀ ó kábàmọ̀ áà sẹ́ni mo ti láti èmi díẹ̀ sí o èyí bá ti ìmájú wà lóra àlìkìyàmọ̀ àfa bùlá yìí o àlìkìyàmọ̀ tẹ́lẹ̀ tí ayé gẹ́gẹ́ lè gbọ́dọ̀ fọwọ́ pé ọ̀lẹ́ àwọn ọmọ dájú o wọ́n mọ̀ dájú o mo lọ sí wọn lé wọn wàlẹ́ àtọ́lẹ̀ tó ń yíyọ lọ gbé lọ́nà fúnbẹ́. ọ̀nà dájú ẹ̀ ọwọ́ aṣọ bí ọlọ́ ọlọ́ àyè tó kọkà yẹn fọlá kì í àwọn ọwọ́ tẹ́lẹ̀ kì í wọ́n fẹ́ kéṣì nì. kí wọ́n náà wọ́n ọ̀yàn wá láti bọ̀ rájà ní bọ́ọ̀sù lọ́nà àtìlẹ̀kùn. ọ̀gbọ́sẹ̀ ọwọ́ àwọn lọlé ọba wọn lálejò wọn sọ àlejò wa o bàrádà ni ọ̀sùn fún ọjọ́ kan ṣoṣo wọ́n wá sọ bí ọlọ́ọ̀ba àdéhùn ni wọ́n bá òkúta bàrádà rẹ̀ ibi tó tó tó máa pa ọ́ àti tó bá jáde tí a máa gbogbo owó mọ iye ẹ̀ tó dákun ẹ jẹ́ ká láàdéyàn rẹ̀ kòkò sí lágbá púpọ̀ náà ìyẹn lè fi sọ́kàn tọ́dún yìí lè bọ́ bọ̀ fi sọ́kàn látọ̀dún yìí kọkàn wo àkáǹtì kan àbí àjọ kankan lọ wọ́ kọ́ lọ wọ́ àbí kọ́ lọ wọ́ àkáǹtì kan kọ́ máa bọ́ síbẹ̀ one thousand every month one thousand every month èló lójú yóò wọ twelve thousand èlò wọn kúmọ̀ lọ́dún yẹn yìí twelve thousand náà fi máa lu òṣèlú ìdìbò náà fi máa lu. bọ́ọ̀sì ní twelve thousand náà bá ti ló lé tó yìí náà bí oṣù mẹ́ta sẹ́yìn kó bá bọ́ pàtà mẹ́wọ̀n ni ọ̀rọ̀ ògùn fẹ́ wúrú wáyì ọmọ fúnlọ jẹ díẹ̀ díẹ̀ ọmọ fúnlọ jẹ díẹ̀ díẹ̀ láàárọ̀ tiẹ̀ fáwọn olóòdì ẹran wọn náà palẹ̀ yánu wọn náà palẹ̀ yánu tó simple gan. ìtẹ́lómi ní lórí mẹ́gà lọ́sùn kò sí kìsì kankan kò sí kankan tó ńlá nípa yóò dájọ fún mtn one thousand ni. àwọn ọ̀tọ̀ fún mi lẹ́yìn olè wa wàláì wọ́n bá lè palẹ́ yá wọ́n ti lo tata mi lẹ́yìn díẹ̀ ti bẹ́ẹ̀ lẹ́yìn three thousand lẹ́yìn àwọn ènìyàn ṣe. ó sì fẹ́ wọ̀n lè palẹ́ yá owó tó ń dá yìí náà mọ́ ẹ̀ kọ́ ọ̀tẹ̀ yìí one thousand lọ́kọ́ bóyá àwọn àtẹ́tí wa yìí kọ́ ọlọ́run sànù kò yé wa sí ni àmúdá lè jábọ̀ kó tó yé wa ìkan àwọn sọ̀hábà àlì ọdún aláwọ̀ tó aláàánú ó láyé tàwa yìí bí àpá àtún ni gbogbo tó ń yìí bí òun lọ́jọ́ lójú wa bí àlá bí ẹ bá kú tábà kú báyìí ní wa tají àwọn àyíkó ṣe bí lòtọ́ yéè kọ́nà yìí tí mo ti wá lọ ra díẹ̀ sí fún kí n sì ra èwo ni wọ́n ṣe ní kọ́ wọ́n ṣe kẹ́ one thousand one thousand lòun èyí tó fi ṣe one thousand kọ́ mọ̀ sí ṣe wó bẹ́ẹ̀ náà. ẹlòmíì nǹkan tí wọ́n bẹ̀ náà o áfíríkà máa jí jìnnà ní wọ́n aláì láyé bí èso sílẹ̀ nàìjíríà yọ̀ bí àjẹrà bá bá rẹ̀ yóò fi rẹ̀ yóò fi wò ó. mọ èyí tó fi ń dá owó fún olóṣooṣù lọ́wọ́ àkáǹtì lọ́wọ́ àjọ kan one thousand naira tó bá dà ní ẹni tí ń wo náà ó bá lọ tó ní ẹni yá ó sì gẹ́gẹ́ wà láì a ti sọ̀rọ̀ iná rí bí ọdún mélòó sẹ́yìn àwọn nítorí mi nǹkan ẹ̀rẹ́ yànà yóò ti kó yóò ti kó ó kéré jù yóò ti kó twelve thousand jọ ẹlòmíì ti ń jù bá nà lọ wọ́n ti wá rẹ̀ náà kalẹ̀ bí oṣù méjì sí kò sí ní di wàhálà báyìí tó ti di wàhálà ní sùn two hundred and fifty thousand naira lẹ́yìn àtúntà àgbọ̀ kan láì ṣe mọ̀lú láì ṣe rí two hundred and fifty thousand naira àgbọ̀yọ̀ kan sẹ́wọ̀n bẹ́ẹ̀ wọ́n bá tẹ̀lé two hundred and fifty thousand naira ó tó ra lẹ̀ tọ́jú ara kalẹ̀ ọmọ wa tọ́jú ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ọgbọ́n nìyẹn ọlọ́run sọ̀rọ̀ fún wa gbọ́ tó bá ti sọ yẹ mọ́bi wá gbogbo ọ̀sẹ̀ kìnìyí ọ̀sẹ̀ kìnìyí wọ́n pẹ̀ ọ̀nà tó sínkù nìyẹn à ń ná àwọn owó ní oṣù owó ṣùgbọ́n tó lóyìn dáwà pílánì ẹ̀ èyí máa ń pílánì ìsìláàmù yẹn ni báwùjọ tí wáá ti rí kò fẹ́ ìsìláàmù wọn ò fẹ́ kẹ́kọ̀ọ́ lẹ́yà owó tó ń pín lọ́wọ́ owó tí ò tó jẹun àmọ́ lákàyè òṣèré wá lè pé kò tó jẹun ọ̀sẹ̀ mọ́tàjọ fáwọn ẹgbẹ́ ìsìnkú ní oṣù kí wọ́n á sí three thousand àbẹ́lẹ̀ lẹ́yìn three thousand kọ́ni three thousand lóṣù ọdún èlò jẹun thirty six thousand naira ó rẹ̀ rán rán rán ẹran bàkùlọ́ra wọ́n fi ọmọ ilẹ̀ wọn ẹ́ ẹran àfáàdà rere ẹ tàbí sáfẹ́ náírà. na bákan náà àwọn iṣẹ́ olóore aláǹfààní àti iṣẹ́ mẹ́wàá bẹ̀rẹ̀ yìí àwọn iṣẹ́ olóore aláǹfààní àti iṣẹ́ mẹ́wàá bẹ̀rẹ̀ yìí iṣẹ́ olóore láwàá ṣe kò tẹ̀ nídìí àwọn iṣẹ́ tàbí ṣe ojúmọ́ ayé náà ni àwọn iṣẹ́ tàbí ṣe ojúmọ́ ayé kọ́dà kọ́ ọgbà yẹn múnà lásán wọ́n bá báyàn mọ́ràn nínú mẹ́wàá bẹ̀rẹ̀ yìí lórí ṣẹ́jà yìí ládàá lọ́ba ọ̀rọ̀ lọ́wọ́ bá ọkàn rí tó lè gúnyàn lẹ́sẹ̀ ó sì mú kó lójú ọ̀nà ládàá ńlá ni kọ́ fún àwọn ìyàwó rẹ̀ lóúnjẹ tó da ládàá ńlá ni kọ́ fún ìyá rẹ̀ lóúnjẹ tó dáa ládàá ńlá ni kú ọ̀nà ṣe dáadáa sọ́kọ rẹ̀ kọ́ sọ tó sì fi ládàá ńlá ni tẹ́gẹ́ ti ní sí yìí nígbà tí tó nínú ẹ̀kọ́ lọ́wọ́ àdáni tí wọ́n ó pa nǹkan náà lè náà ó bá wù àmọ́ lè lè gbà ó yàtọ̀ táwọn ọmọdé kan ṣé pẹ̀lú yóò dápọ̀ sọ ni èyí tí o bá sí ní ànábì wa yọ irú léyà ọjọ́ léyà ọjọ́ kẹwàá ló jẹ́ mọ́dún àwọn ẹjọ́ àràpá òun ní ládàá ni yọ àràfà sunday ti ń bọ̀ làràfà àbí sunday ti ń bọ̀ nísìnyí kálukú náà gbàrẹ̀ níyà ẹ̀ ẹ gbà ó ẹ sí ọdún méjì ló parẹ́ ọdún kan wájú ọdún kan lẹ́yìn ọlọ́run sọ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa bákan náà bí ẹ̀kọ́ àbẹ̀yẹ̀ bá fẹ́ rẹran fún yàn lọ́wọ́ àdúgbò rẹ̀ bí wọ́n mọ̀ra bákan náà àtàfẹ́ rẹran ẹjẹ́ awo rẹran táyà àti mọ ẹran rẹ àmọ́ àwọn agbọ́dọ̀ máa wo àǹkan mẹ́rin yìí la máa wò kó tóbi lásán ẹ wo ojú rẹ wò sójú rẹ ò dà sójú rẹ ò dà tó bá ti dà tó bá wọn fẹ́ gùn ọ ọ lè gbà tó bá dẹ́yìn léyà ọ lè jẹ́ ṣé ẹsẹ̀ rẹ ò mú kùn nǹkan táwọn mẹ́rin yẹn torí pé ẹ̀sìn mi. ẹran tẹ́sẹ̀ rẹ bá mú kún a lè jẹ́ lásán àti wọn jọ lọ́wọ́ bá kì í fi haramu jíjẹ a lè ṣe ìdáadáa ẹ̀. bákan náà ẹran tí ìwò rẹ̀ bá ti gélàgì mọ́lẹ̀ tẹ́sí àti rami rami ọ̀rọ̀ bẹ́ẹ̀rẹ̀ àwọn ẹran aláàárẹ̀ àwọn ọmọ ń yóò dẹ̀ lówó yóò atóbi ìyà ìgbẹ́. ẹ má lọ jẹun o ẹ má lọ jẹun o ẹ bá mọ ẹran jẹ wọn bá ta sójú ọ̀nà bá kú àwọn ìròyìn wọ̀nyí láwù lára ẹran èyí tá a bá ti ń kan lára rẹ̀ àdìpalẹ́yà o bákan náà nínú àwọn ìròyìn nínú àwọn nǹkan tó yẹ ká tó mọ̀ kí ilé tó dé kó tó di ọjọ́ yìí wọ́n náà ní pé màálù rànkúnmí ìsìláàmù ti ń rọrùn fáwọn àtàjẹ́ mùsùlùmí farajọ àwa tálíkà ọlọ́run tálíkà ẹni ti pọ̀ méje ẹ̀fà màálù kan ẹ̀ méje ẹ̀fà rànkúnmí kan kò wá sí bí àgbo ti lè wọ́n tó ẹ̀yin méjì ò lè papọ̀. níparí bá ti wá sọ nípa ládàá ilé abóṣepọ̀ tó yìí bí ẹ bá jẹ́ tálíkà ọlọ́run tó sì mọ rírì àlìkìyàmà inú ló wọn bàjẹ́ yóò kala bóyá ìṣẹ̀lẹ̀ sáà sọ́mọ́ ìjọba ní àná wọn lọ kẹjọba ní Muhammad wọn ni dahaba aludoko bilhujur àwọn olówó ti kó lọ́la lọ́tọ́ wà nẹ́bí bí wọ́n ti kó lọ́la lọ́tọ́ à ń gbàwẹ̀ àwọn náà ń gbà kọ́dà àwọn ẹ̀sùn náà àwọn olówó náà ń gbà àwọn olówó ju ayà yìí à ń kírun àwọn náà tún kí àwọn wa láǹfààní àti máa ti sọ́dá pọ̀ nínú àwọn owó wọn àwọn òwá níyàn àlejò wa fáwọn sábà náà kan náà táwọn ọdún máa ṣe táwọn ọdún máa ṣe táwọn ọdún máa ṣe bẹ́ẹ̀ náà lọ́rọ́ léyà yìí náà bí ẹran bá mọ iye ìdí àwọn sọ̀rọ̀ yóò ká la pé áà ah, ah, irun ẹran ládàá rẹ̀ ah, ọlọ́run ọjọ́ àti fúnbá yìí mọ̀bọ̀kàn jẹ́ ká ní kéye ti pé àìfojú rẹ̀ ni o ká ní ládàá lọ bọ̀kàn jẹ́ sí anabi sọlọ lọ ọsán lá ó sì ti dúwà kalẹ̀ anabi wọn lànàbi fẹ́ràn lójú ìjọ kan anabi wa pa alákọ̀ọ́kọ́ ó ní eléyìí o pé àtàwọn mọ̀lẹ́bí mi ẹ̀kejì ó pa ó lé lẹ́yìn gbogbo ẹni tó fẹ́ pa náà ló mọ̀ ní kékeré pa ọ̀pá yìí fún wa àwọn atálíkà ta gbogbo ẹni ẹni kí wọ́n dáhùn tàbí lóbìnrin gan yóò fọwọ́ wòye ni wọ́n tàbí lóbìnrin hmm. wọn kò sí dá tó bá dá yóò tó lọ gbà á ó máa wo pé afáyé máa ti sọ báyìí inú rẹ máa bàjẹ́ wọ́n banú jẹ́ anẹ́bí ti pa fún wọn náà irú ládá táwọn tí wọ́n pa omi ìwọ́n náà gbàrú ẹ̀ tó bá yẹ pé ọkùnrin ti ń bàjẹ́ ní ìtorí pé àyè ládá ti ń bẹ́ ń bi ẹran yìí ni kèé ṣe pé àà èmi nìkan lè yìí àwọn ọmọlẹ́bí wọn ń sẹ́ wọn ọmọlẹ́bí wọn ń wù wọ́n wọ́n sáré ní báyìí tí ẹ bá ṣe yòó ká ládá ìgẹ̀gẹ̀ lọ́rọ̀ pé ní ọlọ́run èyí ò gbà ládàá tó ní ìfà àwọn ìfẹ́ yìí káàkiri ká ní àwọn adá bákan náà wọ àwọn obìnrin àwọn obìnrin dábàá pẹ̀lú wọ́n sì ní owó lọ́wọ́ àmọ́ tuntun wọn gbogbo wa lábàá ń sọ fún ìfẹ́ràn o wọ́n sì lówó lọ́wọ́ wọ́n ń ṣòwò àbúrò ṣòwò wọ́n ń tajà àwọn kọ́dà ẹlòmíì ọkọ̀ rò lówó tó ìyàwó mi bí mi wà náà títà mi wà òun àkọ́kọ́ rẹ̀ mínísítì ọjọ́ ìṣiṣẹ́ lẹ́bùkẹ́ náà jọ wà ọkọ̀ ní ń bọ́ ọkọ̀ ní sanwó ilé ọkọ̀ ní ń rajà ọkọ̀ tó wá ya, wo fún nípa tó wá láti kí àwọn ọkọ̀ lẹ́sọ̀rọ̀ olóògbàládà rẹ o tọ́wọ́ bá fẹ́ tó gba ọkọ̀ mọ́ ọ lọ́wọ́ láti kí àmà <laughs> ẹ̀yẹ́ bọ́ọ̀dì wọ́n lọ́ mọ́ pa tó wà níbi wọ́n fẹ́ràn ogún ọ̀nà. Káàbọ̀ sí ogún pé, èyí lè ra kalẹ̀ bí oṣù mẹ́ta sẹ́yìn bí ẹ bá di ọjà pàtà èyí ò rí oògùn tó tó wọ two thousand naira. ìwọ sísá ìwọ umu wọn lè máa dá five hundred máa dá lóṣooṣù máa dá lóṣooṣù. tó bá ti ṣe díẹ̀ ọ́ rí ẹ bá ti bọ́ pàtà mẹ́rin ọkọ̀ ní káfà bọ̀ fifty one thousand àbí two thousand fún ó lè mọ́jú one thousand eh, five thousand lọ tó bá bọ́ sí pàtà àbí kẹ́ ẹ bọ́ sínú oko díẹ̀ ẹ bá ti lọ jòkè òyìn ẹ ti wọ́n dé mẹ́sàgì dí báyìí five thousand naira pàtẹ́ fún fífi yóò ti dẹran. ẹ má jẹ ti máa o ṣe gbọ́ ọlọ́run ti rọrùn láì láì àwa tí a ti fẹ́ràn mọ́lẹ̀ bí ẹ̀rọ mi rè ọlọ́mọdé tó fi sàrà wa o àwa tá a lákọ̀ọ́kàn sí ọlọ́mọdé àtọ́mọ́ àwọn tá a ti kó lọ́wọ́ àwọn akódẹ̀ ni orí máa ń dẹ̀nu ọdún ọlọ́mọdé àti wà rẹ̀ ọba aláàlọ́ lọ́wọ́ ìmọ̀ lọ. níwọ̀n ní ẹ̀wọ̀ ẹ̀wọ̀ abẹ́ pílò owó ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àríwá bí wà rẹ̀ ọlọ́mọdé fẹ̀rẹ̀ ju abẹ́ ọlọ́run gbogbo àwọn tí ń bẹ lérí ara rẹ̀ wọ́n sábà tàbí kan lábẹ́ àfihàn ọlọ́run aláì lọ́mọ gbogbo àwọn tí ń bẹ nílé ìwòsàn mọ́sàdí kan ti darí wáyé ọ̀tà lábẹ́ àwọn àtọ́dún ní ọlọ́run aláì lọ́mọ ọlọ́jẹ́ kan náà bá gbogbo aláyé kan dáadáa lálẹ́kùn iman àwọn táàkì owó وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ pín níbi àmọ́lù ṣàyé tí wà fún àwọn afán ní twelve thousand naira ẹ̀rí àfàbìlà lè only five òun náà ni yóò close. náà ẹ jẹ́ mi lọ́wọ́ one two three four five six seven eight nine ẹ̀yin ni eight àbí seven seven nìyẹn ẹ̀yin ni nine ten ten ti gba nọ́mbà mi fẹ́ àpé eight eleven number one ah ọjọ́ ti lọ ọjọ́ ti lọ náà number one wàá sọ̀rọ̀ náà. ẹni tí tó lówó àti ra ẹran léyà kò wá pa léyà kò lẹ́sẹ̀ tí ò bá ti tẹnu àtẹ́mú àmúṣe rẹ̀ sọ àwọn àfáà tí wọ́n gbé dájọ́ fún wọ́n ní kò dépò wájibù tẹ́yà so wọ́n ní sunnatun wajiba sunnatun muakkada tí ó pọ̀ jù náà nìyẹn tó bí o bá ṣe kò ní ẹsẹ̀ pọ̀ tí a fojú ẹ̀fẹ́ mu ṣe adigun mẹ́lẹ̀ ya ẹran léyà àkọ́lá olè sọ̀rọ̀ ká fi gan kòló yóò fẹ́ padà sọ́ọ́ tó ti lo owó ti rẹ̀ mi tó bá lè sùn lónìí lọ́sọ̀rọ̀ àtàrọ̀ nọ́mbà tù náà. Thank you.

tó yẹ pé ó lágbára àti tìlé tó bá tó máa tó máa tó tìlé àtìkọ̀ bẹ́ẹ̀ bí wá bí fourteen àbí twenty one day ó lápapọ̀ àti kó lè wọlé kó kópa léyàwó. bọ̀dọ̀ àkókò wa lè ṣe yóò ṣàfikọ̀ náà. ẹni tí a ń gbé lájọ́ gbé láwùjọ sábà ti lọ kí oṣù bó ṣe a máa ń pè é gbogbo àmì yóò wá tàbí kò ní wá sáà lè máa ń kọ́ tí láti lọ́mọ ní àmọ́ ọmọ tí ò bá ti ní ká má jí wọn mọ́ tí ò bá ti ní mọ́ kọ́lá bẹ́ẹ̀ kẹ́ máa rí ní ìṣesí rẹ̀ pé kò dùn mọ́ tí ò bá ti ní mọ́ jí mọ́ ẹ̀yìn lọ́mọ jí náà ni tó bá ti ń tún ni a sì balada wà sọ́kùn. Number three, wàlúkù mùsùlùmí tí ó jẹ́ hàlùsùnà tí ó pẹ̀lú mùsùlùmí tó yọ ń gbélé ẹni wọn kí ẹ káàárọ̀ o kò wá dá lóòótọ́ kó kí ẹ káàárọ̀ tó kò sàlámà lẹ́kùn à kì yóò dá lóhùn lára àwọn tí ẹ ti lè kọ́ ẹlẹ́kọ̀ọ́ nù lára ọ̀nà tí ẹ ń tafẹ́ kó kẹ́kọ̀ọ́ lára wa tó fi lè kọ́ òun ní àìdá lóhùn gẹ́gẹ́ ti ní sí yìí ara ẹ káàárọ̀ àbábájá ọ̀hìn dáadáa ọkùnrin àná àmọ́ bájà pọ̀ kẹ́tọ́ ẹ ti sàlámù alẹ́kùn fún ẹ ti gbalaga ẹ wà sọ ládàá sí ibi tí ẹ sàlámù sí ẹ tó ń jọ kẹbi alẹ́ sọ̀tún náà ẹnì kan wọlé asàlámù alẹ́kùn anabi ni aṣara ẹnì kan wọlé asàlámù alẹ́kùn wa rahmatullah anabi ni ìṣirún ẹnì kan tó wọlé asàlámù alẹ́kùn wa rahmatullah wa kàtó fẹ́ẹ́lì sí tí wọ́n fún un ẹ lómi òfin ládàá mẹ́mẹ́ àwọn agbẹ́gbẹ́ ọ̀fun ní ààyè láti lè ṣèjọ́ sẹ́ni tó fi ẹgbẹ́ káàárọ̀ tẹ́ ń wo obìnrin rí ẹran ẹ̀wọ̀n ni ìrẹ́jọ́ ọlọ́run jẹ́ pé ilé tọ́wọ́ tọ́kọ́ wí náà pé kọ́ra wa gbá dìtì àti ti ojú oníkọ́yà gbọ́ ẹgbẹ́ kò ní ní ìsìnkú tí wọ́n gbá di àti ti mo ní kí ó káàárọ̀ wa ni pé ẹ dájọ́ ẹ̀yin dára ní tọ́tọ́tọ́tọ́ ní àwọn náà ni ìbẹ̀ yìí ni yàbí tẹ bá fẹ́ fi aṣọ àdìsí yìí ẹ wá pé ẹjẹ àwọn káàárọ̀ rẹ nù ó lè ní sèké àmọ́ èyí tó súnmọ́ ni pé àti òkè yẹn máa ṣe bẹ́ẹ̀ ti kò yé kò yé débẹ̀ ni èèyàn lè dà ní ẹ̀fẹ́ àkájú ọ̀nà kan láti yàn kìí ọ̀nà kan láti kọ́dà àwọn obìnrin òun yóò jáde lẹ́yìn ọ̀yẹ́ ẹ̀ríkà wọ́n náà àwọn tó kò dáa pé kéèyàn ní oyún kí ẹ tó so yìgì ọlọ́run kò dá o but ǹjẹ́ ẹ̀rí wà pé bẹ́ẹ̀ bá lóyún o ẹ gbọ́dọ̀ so yìgì ní oyún ẹ̀ kò sí ẹ̀rí ní ọkọ̀ hàn àti sunna but ìtọ́ba táwọn afáwọn fi ń kọ̀ òun lè pé kẹ́ máa rò pé ìdí tẹ́ so yìí o oyún ni ó sọ bí yóò ti sọ máa ń kò sọ di aláàlì ọmọ àlè ló máa jẹ kọ́lá kẹ́ẹ̀sọ ìgbìlẹ̀ fifty times kùrú kì í haram ni but ọmọ inú wọn kò tó nìyí kò sọ di ọmọ aláàbí. ọmọ tá a fún ìyá rẹ̀ tá a lè kó gbogbo ọmọ ìwà ti bí ẹ̀kọ́ náà nìyí onímùsùlùmí lò náà ẹ̀kọ́ òun ò ní pírọ́blẹ́mù tẹ́ẹ̀ bá tún wá kó ẹgbẹ́ pọ́gbàpọ̀ bá nù òun ò ní sọ̀rọ̀ díẹ̀ ọmọ tí wọn ò sógi ìyá rẹ̀ wọ́n lè kó wọ́n pẹran fún wọ́n sì fún ọ jẹ́ tó ti yé ọmọ yẹn ò ní pírọ́blẹ́mù ẹran tá a ti ń ta yìí ọmọ èyí tàwa la ní ọmọ lónìí àǹfààní yẹn ọmọ ni ó ní àǹfààní <laughs> wọ́n ta ní òkò ẹni tí òkò kì í ṣe tó fi wọn ní òkò torí kò kò ní lọ́dà ṣẹ̀ríà bàbá tó fún yìí ìtẹ́ ń pè é ló wọ́n kàn fún yàn lóyún ni òun kò ní ọmọ yẹn bàbá ọmọ ni ó bàbá ìyàwó ni ó kú ọmọ yẹn wallahu ta'ala sọ̀rọ̀. tán wá fi pa tán fi mú yẹn ya píktọ̀ kí ìdájọ́ rẹ̀ lẹ́sìn lọ́rùrọ̀ náà ni àwọn nǹkan tí islam tánàbí sọ̀rọ̀ kalẹ̀ pé ọlọ́run ní mú àwọn torí ẹ̀ ìtàn bá jẹ wọn pa lórí ẹ̀ bòbó kò ti jẹ nípa ya fọ́tò wẹ́ ó súnmọ́ kan yẹ nípa orí gbogbo àwọn ya pásọ̀tì náà kílò náà fọ́nà àwọn òkúmọ̀ pé ìmọ̀lẹ́ alẹ́ rí àwọn tó ìmọ̀lẹ́ olóògbà tó lọ́ya tiẹ̀ àmọ́ bọ́bá kọ́ ní kórojú gan lóde nàìjíríà lé ogun tó bọ́bá fẹ́ kọ́sẹ́ gan lónìí ó lọ tún ní sùúrù àwọn ilé ìnira ni ilé òdòrúrọ̀ ni mi ò ní ẹsẹ̀ náà. no bàbá bàbá ìyàwó ni. mo lè dá wọn ní ìdájọ́ wọn ni bí àwọn ìjọba àjọkọ rẹ̀ ni. náà ní bá tó bá five.